محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثالثة عشرة في الآية الثالثة عشرة من سورة التوبة والآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم لتأكد àyà kẹtàlá lọ سورة التوبة ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ó ní qatiluhum ẹ̀jà wọn lógun o ẹ̀jà wọn lógun àṣẹ ní látọ̀dọ̀ Ọlọ́run pé àṣẹ tó bá látọ̀dọ̀ Ọlọ́run tí nǹkan kan ọba sẹ́rí rẹ̀ kúrò nídìí kọjọ́ ọ̀ràn yẹn dandan tó láti ẹsẹ̀ ní tọ́ka sí kọ́ran yẹn ni tí wọ́n ń sọ ọlọ́run ọba ó fi àjẹmọ́ gbọ́wọ́ yín ẹ bá wọn jà ọlọ́run ọba yóò fi àjẹmọ́ gbọ́wọ́ yín ọmọ èèyàn fẹ́ kú bí ká pé ọmọ abẹ láéláé ni kò sí ọmọ èèyàn ká tí fẹ́ máa gbé àwọn àgbésẹ̀ kan tó léwu nínú eléyìí tó lè fa ikú ìdí nìyí tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà ọmọ èèyàn ó ń sá fúnjà wọn máa rogun sá nítorí kí wọn má bàa síbẹ̀ kí wọn kú ọlọ́run ló lẹ̀mí lọ́dọ̀ ọlọ́run náà náà sì gbẹ̀mí kálukú nígbà tó jọ kú rẹ̀ bá pé lódodo ewu ńlá lógun kò sì wọ́pọ̀ kéèyàn ó mẹ́mí lọ sójú ogun kọ́ mẹ́mí padà wá sílé ìdí ni ìjọba jẹ́ káwọn tó ń ṣiṣẹ́ jagunjagun iṣẹ́ tó léwu púpọ̀ níṣẹ́ wọn. àwọn ti fẹ̀mí tiwọn sílẹ̀ pé ó bá jẹ́ pé kú náà báyìí àjẹpọ̀ dàbọ̀ nù kìí ṣe nǹkan tó rọrùn kó tó rọrùn rárá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ti ma, ike lílọ sójú ogun kò pé ká kú àìlò ojú ìjà kò pé ká máa ṣẹ̀mí láéláé ọlọ́run ọgbẹ́ mi nígbà bá òun náà sì lọ́ba tó ṣe lófin pé ká bá wọn tọ̀hún àwọn ọ̀tá wa ká bá wọn jà eléyìí tí ó wá jẹ́ nǹkan àdùnnú ńlá fáwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kẹyìn àwọn ẹni tó bá jẹ́ ọmọlẹ́yìn fanabi Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé ikú táwọn kú yóò jẹ́ nítorí tọ́lọ́ nítorí ọlọ́ọ̀ nìkan kìí ṣe nítorí nǹkan míì ẹni tí ó bá wá kú nítorí tọ́lọ́ọ̀ ọba tó ní tá à ń fẹ́ lọ́dọ̀ ìyẹn àlìjẹnà ọba tó sì ní tá à ń bẹ̀rù ìyẹn iná a ẹni tó bá kú nítorí tiẹ̀ ọdájú kó rírì rẹ̀ yóò tóbi púpọ̀ ìdí ni ìtọ́lọ́n fi ṣe àwọn àdéhùn ńláńlá fún àwọn ẹni tí wọ́n bá pa nítorí tọ́lọ́n sójú ogun àti gbẹ̀sìn ọlọ́run ọba ga ẹ má rò pé kú ni wọn ọlọ́run wọn èsòkù o wọn èsòkù alààyè ni wọn lọ́dọ̀ ọlọ́ ni wọn lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá o yàtọ̀ sẹ́ni tó ṣe é pé ọlọ sójú ogun tí ọ̀jẹ̀ ń torí tọ́lọ̀ jagunjagun ni tí ọ̀jẹ̀ ń torí tọ́lọ̀ ọ̀gá ń jagun torí pọ́ wá sẹ́kọ̀ọ́ ríṣẹ́ ìdí iṣẹ́ ogun ni sẹ́kù sí ọ̀ ń jagun nítorí pé ó ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ oṣù àwọn eléyàn tẹ́ bá kú lójú ogun bẹ́ẹ̀ tọ́ àfi nǹkan tí àkáǹtì sẹ́wọ̀n bá rí ìdí tí àkáǹtì iṣẹ́ rẹ̀ bá rí di pé láti gbà títí ń jagun yìí kò sí kú pààyàn láì nídìí rí kò sì pẹ́ ní tí ọ̀lẹ́tọ̀ sí ká parí tọ̀ lágbọ́n abẹ́hùn ajẹ́kùn ti rọ́nà lọ. àmọ́ tó bá jẹ́ pé àtijọ́ títí ń jagun tí ò nídìí ogun torí owó oṣù la gbà ó ti ṣe kú pa ọgọ́rin èèyàn tó yẹ pé. wọn lẹ́tọ̀ọ́ sí ká wọn ó ṣe tí wọn ká ṣe ọ̀nà tó gbégbá tó bá dúró lọ kéya ìdí nìyí tó fi jẹ́ pé àwọn tó ń jagun fi sabilillah àwọn lẹni tó ga jù mọ̀ pé àwọn òfin lọ́lọ́kan ó de ogun ẹ̀ríkà nàbì sallallahu alaihi wasallam ó máa ń pa àwọn ọmọ ogun láṣẹ kó tó di pé dojú ìjà kọ̀tá ẹ ti kọ́kọ́ pè wọ́n sẹ́sìn Islam ẹ pè wọ́n sẹ́sìn Islam tó ń ti pé ìjà náà lẹ́wọ́ àjà torí àyè bá mọ̀ wọ́n lè gbọ́ta ìgbọ́ kọ́ńsùlù àwọn gbà wa kafa Allahul mu'minina al-qital náà bá pé ọlọ́wọ́n bá wọn ó mú ìjà kúrò fáwọn olùgbàgbọ́ òdodo dípò kájà àbájá mọ̀. níta sì wá wá láti ṣe ọlọ́run ní ṣe ṣe rán. bákan náà nínú ogun táwọn ọmọ ọmọ ogun táyé sìn pé yẹn sẹ́sìn islam báwo kí náà fẹ́fẹ́ sìn islam náà sí kí náà fẹ́fẹ́ sìn islam náà sí. bákan náà nínú ogun tí ẹ̀sìn islam òfin dè lóríṣiríṣi tí ẹ̀ gbọ́dọ̀ pa àwọn ọmọdé kùjọkùjọ àwọn ọmọdé àwọn ọmọdé pólóró tí ò lè jà àwọn arúgbó kùjọkùjọ tí wọn ò jà. àwọn obìnrin ẹ gbọ́dọ̀ ṣe kópa wọn ẹni tó ṣe pé ṣe mùsùlùmí o ọgbà jókòó ọgbà jókòó pa ẹ pa ẹ nínú ọmọ ogun gbogbo ẹ wọn ni wọn máa bọ̀ ń bá díẹ̀ sóyún kó wọn sọ gbogbo ntọ́ga kó wọn sọ di lẹ́wọ̀ tó gbogbo eléyìí ló máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn wọn bá ní kó pa bàbá àtìyá yóò ti bàbá ní bàbá wọn tún lè gbé bàbá fóònù náà wọn ní kò pààyàn wọn máa sọ pé bàbá rẹ obey before complain nítorí ẹ tí wọn nìyẹn ọlọ́ni qatiluhum ẹ jà wọn lógun yu'adhibuhumullahu bi aydikum ọlọ́wọ́ bí àjẹ wọn gbọ́ wáyé eléyìí ń bẹ nínú ittikhad al ṣíṣe àwọn nǹkan tó jẹ́ pé wọ́n jẹ́ sábàbí tó gbófin ọlọ́wọ́ bá mu. a gbọ́dọ̀ pa sábàbí tó eléyìí lẹ́nu àkídà àtàwọn ahli sunnah wal jamaa a ò gbọ́dọ̀ pa sábàbí ọmọ bá pa mí sábàbí bá pa mí ni kí n jẹun mo sì lè má jẹ ni kí n lọ kí n sì má fi lílọ ilé náà lásán ṣe ka mi dáadáa èsì bá délé ẹ̀kọ́ kọjá pé àwàdàkáwàdà ní màá báwọn ẹlẹgbẹ́ mi ṣe ní concentrate lórí tó gbé mi wá tó gbogbo eléyìí ń bẹ nù àwọn sábàbí mo fẹ́ ma fẹ́yàwó fẹ́yàwó kò sì máa lọ sì máa ràn má fi kó wọn ní fẹ́yàwó mo sì ti fẹ́yàwó kó fi à ó ni ọba lò kọ́kọ́ mọ́ wà yọ wà tó ti wá gbìyànjú tó eléyìí túmọ̀ sí pé ọlọ́run bá ń fẹ́ kátàrà eléyìí kọ́gbọ́n torí pé ó ó ó kọjá sísọ fọlọ́run ọbẹ̀ lè dá wa láti fìyà jẹ àwọn ọ̀tá láì jẹ́ pé lu àwa pé ẹja dùn. innama amruna li gbogbo máa sẹ́ kọ́ sẹ́ kó sì máa sẹ́ gbogbo ọ̀tọ́ parun àbùrọ̀sẹ̀sẹ̀ máa wá àbùrọ̀sẹ̀sẹ̀ máa ọlọ́wọ́ kan sọ pé ẹ parun wọ́n sì parun náà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jọ́lù gbàgbọ́ òdodo báwo làwọn náà ṣe rí àlùjánnà wọ̀ báwo làwọn kan yóò ṣe ga nípò ju àwọn kan lọ́nà àlùjánnà àfi kẹjà àfi kẹjà látàrí iṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ẹ ra àlùjánnà wọ̀ látàrí ìyànjú tẹ́ ẹ gba àwọn kan ga ju àwọn kan lọ nípò nínú àlùjánnà torí rẹ̀ ọ̀ àwọn ọ̀tá rẹ̀ náà sì dá wọn mọ̀ àwọn ọ̀tá rẹ̀ náà wọn mọ̀ káni pàwọn rẹ̀ àdúrà tó dáa ni ṣùgbọ́n kò ní túmọ̀ nígbà tẹ́yìn bá dókòó kí wọ́n pàwọn rẹ̀ gbọ̀wọ̀ yìí tẹ́ ẹ̀ bá ti gbégbèsè kò ní pàwọn rẹ̀ kò ní pàwọn rẹ̀ ṣe jẹ́ pé àìlẹ́kọ̀ọ́ pátápátá gbà àìmọ́ta ní ìwà táwọn ọmọ wọlé anabi musa aleyhi salam ní ìgbà tí anabi musa tó sọ fún wa pé ya qawmi udkhulu al-arda al-muqaddasata allati kataba Allahu lakum ilẹ̀ mímọ́ tọ́lọ̀ wọn bá tó pa yín láṣẹ pé wọ̀ ẹ̀yin èèyàn mi wọ̀ bẹ̀ àwọn èèyàn yìí kàkà kí wọ́n gbọ́ kí wọ́n gbà wọ́n ní inna fiha qawman jabbarin àwọn alágbèrè gbọ́n rí wọn bẹ́ẹ̀nbẹ́ ó kọ́ tí wọ́n fi mọ̀ wọn Jabbarut wọn láwọn ni bàbá ńlá bàbá ńlá àwọn Palestine yìí fi àwọn alágbẹ̀rù gbọ́nrí wọn bẹ́ẹ̀nbẹ́ sẹ́sì mọ̀ kọ́ àwọn Israeli àwọn náà ń fúra ara wọn ní gbogbo wọn kókó ní wọn kókó ní Palestine ní ìgbà tí Yusuf alayhi salam tó ń dikó nípò ńlá ní mẹ́sù nígbà tí ọlá tọ́ ọ̀kan nínú wa ẹjẹ́ àjọjẹ́ eléyìí làwọn bá dé Misra wọn lọ bá pọ́nlá nínú ọlá tọ́tọ́ sí títí tó fi wá darí ànábì Musa alayhi salam tó ṣe déédé àsìkò Fíráúnà burúkú tó pera rẹ̀ lọ́lọ́n tó ṣe wọ́n síbáṣibò tó fi ìyà jẹ dọ́ba so ní báyìí ọlọ́run ti wá là wọ́n lọ́wọ́ Fíráúnà wọ́n ti gòkè sí tàkè òkun ńlá eléyìí tọ́lọ́ ńlá wọn níbẹ̀ kò tún jẹ́ wọ́n tẹ̀rí bẹ́ẹ̀ ọlọ́run á pa láṣẹ pé ní ìsìn ẹ lọ al-ard al-muqaddasa فلسطين، بيت المقدس، Palestine Baitul Maqdis ní Jerusalem ẹ wọbẹ̀ wọ́n ní ya Musa inna fiha qawman jabbarin àwọn alágbẹ̀rùgbọ̀nrin ń bẹ́ẹ̀ nù lù wọ́n pẹ̀lú àgbẹ̀rùgbọ̀nrin wọn kò dájú bẹ́ẹ̀ wọ̀ Anabi Musa ni ẹ wọbẹ̀ tẹ́ ẹ bá wọbẹ̀ ẹ̀yẹn sá má sàsẹ́yìn ẹ̀yìn náà lẹ́ padà borí ńgbà tó wọ́n gbọ́ sí musa lẹ́nu àwọn ẹni méjì nínú àwọn ẹni gíga nínú àwọn ọmọ israẹli àwọn náà tún sọ fún wọn pé ẹjẹ àwọbẹ tá a bá wọbẹ àwa náà lápadà borí wọn kà pa àwọn eléyàn tìbí ìgbà tó ṣe pé àmẹni tó fi ẹnu yín bọrọ tá ní ẹ dá sí sórí ìwọ musa nítorí ṣẹlẹ̀ ni pé àwọn òní wọbẹ lópin ìgbà táwọn èèyàn bá wà mbẹ tí ọba wa wọ tadhhab anta wa rabbuka faqatila inna hauna qa'idun. ìwọ atọ rẹ lọ bá wọn jà à ẹ fún wa lẹ́sì la ilaha illallah àìlẹ́kọ̀ọ́ Musa lọ bá wọn jà ẹ bá borí wọn àwa ń lóòótọ́ tó wọn bá fẹ́ borí ọ̀tá ọlọ́run ò bùkátà èmi sẹ́ kò bùkátà àṣẹ náà àṣẹ ni ní ìgbà tí abrahata tó kó àwọn olórí ibùsòdì tí di ń bọ̀ gansọ̀gansọ̀ báwọn ọlọ́wọ́ káàbà wọ́n sì dédì káàbà kótó di dede wọ́n gbìyànjú àti wo gbogbo nǹkan ọ̀sìn àwọn èèyàn tí ń gbé mẹ́kà wọ́n jí kó mọ́ wọn lọ́wọ́ láti sọ fún wọn pé ọ̀ràn dé lẹ́yìn ọ̀rọ̀ yìí Abdul bàbá bàbá anabi Muhammad sallallahu alayhi wa sallam òun sì jẹ́ abẹnugan fún gbogbo ara mẹ́kà kí ló ń fẹ́ lẹ́yìn ìta àti fojú yín rí ó ní à àkọ́kọ́ àwọn nǹkan ọ̀sìn tó kú ẹ bá a dá padà bá a dá padà ràkúnmí ni àgùtà ni ẹ dá padà wọn lọ́rọ̀ nípa lítà aláfẹ wúńkọ ó ní à innal bayti rabban yahmi. ilé yẹn àwọn ní olúwa tí ó sọ tọ́ntì kékeré làwọn èèyàn yẹn ń gbà yẹn ilé yìí ìgbàgbọ́ wa ní pọ́lọ̀ lónìí yóò sọ àmọ́ tiwa àwọn nǹkan tiwa ẹ bá a dá padà wa lálẹ́ lẹ́yìn ó káwọn náà lè sọ nǹkan wa eléyìí ọwọ́ abalọ́kẹ̀ jẹ́ ó tún wá lékún ìgbéraga rẹ̀ lè máa bẹ̀ fi hàn wọ́n ní àwọn akó gbogbo nǹkan ọ̀sìn sí kí la fẹ́ fi sí wọ́n sì wá kó gbàdá yẹn Abdul Muttalib lọ́wọ́ wá sí di Kaaba wọ́n ní lahumma inna al-abda yamna'u rahlahu famna' rihalik lahumma inna al-abda yamna'u rahlahu famna' rihalik ìwọ Ọlọ́run. gbogbo àwọn ẹrú rẹ pátá sí tí ò lè sọlé ara rẹ̀ gbogbo wa la lè dáàbò wa ilé rẹ láti sì mélé wọn náà dáàbò bo rẹ wọn náà subhanallah tó ẹ mọ̀ kò sẹ́sìn kan ẹ ṣe jihadi ni jihadi mọ̀ islam ti wà ń yẹn à bẹ́ẹ̀ wò tó o bá jẹ́ pé aláwo ṣùgbọ́n ìgbà tí ò sẹ́sìn ọkàn wọn fi hàn wọn pé ọyẹ káwọn lè sọ bọ́ba tó nílé yìí táwọn ń sìn bó tilẹ̀ jẹ́ pé tó ń sin nǹkan míì pẹ̀lú ẹ̀ alábùlà làwọn so ìwọ ọlọ́run tó nílé yìí sọ́lé rẹ̀. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل faja'alahum ka'asfin ma'kul báyìí lọ́nà ọba pa àwọn eléyà rùn láì jẹ́ pọ́lọ̀ ń lo ẹnìkan pé kọ́ bá wọn da bọ́ǹbù wọn ẹ̀ta wọn mọ kẹ́kìn awa. bẹ́ẹ̀ ń bá fẹ́ ó lè borí gbogbo ọ̀tá wa láì jẹ́ pọ́ lu àwa. ànábì Musa aleyhi salam àsìkò gba tí ọ̀rọ̀ dojú ẹ̀ láàrin rẹ̀ àti ṣé ànábì Musa àbò àtàwọn èèyàn rẹ̀ ni wọ́n dojú kọ àwọn èèyàn firaun àti firaun rárá torí pé tá bá dà wò gbogbo wọn parun gbogbo àwọn èèyàn anabi musa àti anabi musa ni wọ́n parun nítorí pé firaun náà ṣe dojú kọ pẹ̀lú àwọn nǹkan ìjà burúkú tó kó lọ́wọ́ àtàdúró àwọn ọmọ ogun tó jẹ́ pé wọ́n pọ̀ tó bí wọ́n ṣe pọ̀ tó yìí báyìí mélòó wà láwọn ọmọ israẹli wọn adùn wọn bàtọ́lọ́wọ́ bọ́ wàá gbẹ̀bí tí ì ṣe dé kó o lè bá a mọ̀ ọlọ́run á ní wọn Musa òkun ní kẹ́ẹ̀ dojúkọ fìràwọn náà lé wọn bọ̀ wọn ò gbọ́dọ̀ dúró torí náà má dúró gbogbo ẹni tó bá dúró mẹ́ńkélé gbè ní wọ́n tún wá ní òkun ní kẹ́ẹ̀ dojúkọ òkun yìí ní ìsìn kìí máa sodo làkà àbójú ọba òkun lọ́wọ́rán lọ́wọ́rán lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ kọ́ ọmọ tí wọ́n pè lókun alagbalúgbó omi òkun wa lọ́lọ́ọ̀ nípa odojúkọ̀ọ́ so torí ẹ̀ lẹ́rú ṣe ń ba àwọn ẹni tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn anabi musa pé ṣé kìí ṣe pé musa ń ṣe mistake because oníkálukú kò sẹ́ni tó fẹ́ kò sẹ́ni tó fẹ́ kódà ìyọba àmà jẹyàn débi pé wọ́n máa fi páálí sẹran kó máa fi ṣe pàmà kò sẹ́ni tó fẹ́ kù wọ́n wá ń wò ó pé wọ́n musa ṣé are we going on the right track àbí ibi tá à ń lọ yìí tọ́ ẹ̀ ipá náà fi ń sá o àbí òye ẹgbàna bí ọlọ́nsá sì sí àmọ́tọ̀ ibi tá a dojúkọ yìí tí wọ́n rí bẹ́ẹ̀ wọ́n Musa ọ̀nì yẹ̀ ẹ̀sùn ọ̀rìn ibi tọ́lọ̀ ní kásá dojúkọ náà kí ni ọ̀wà sẹ̀lẹ̀ tọ́ oníkálukú wọ́n sì tún tẹsẹ̀ márùn wọ́n dojúkọ òkun because tó o bá tẹsẹ̀ márùn dáadáa dáadáa ọ̀ dẹni tí àwọn èèyàn fìrà ọ̀nà ńkọ́ tí wọ́n hàn tó fi wá di pé ẹnì kò tí ẹ ronú àgbọ́kọ́ ẹnìkan dámọ̀ràn kẹ́ wọ́n mú sẹ́dúkù tá a para sínú òkun yìí báyìí jẹ́ agbábìrì àwọn ìjà kí ni ebi yẹn ni. à kí ni jẹ́ bẹ́ẹ̀ tani jọ de apẹ lójú ọdẹ apààyàn oníkàlùkù nsá ń tẹ̀lé Musa lọ náà alayhi salam tóbi wá di kó dé tí òkun ọlọ́run wa ni kó fi kọ́pá rẹ̀ kó fi ná òkun ọba parí pa ọ̀nà bá pín sí méjìlá òkun pín sí méjìlá ọ̀dà Ọgbẹ fúrufú bí ìgbà tó ti pé mi á ń kọjá títí fi kọjá sódì kejì ìrìn wọn ga orókun òkun ìbú òkun ọkọjá sísọ oró rẹ̀ kú mọ́ bọ́lọ́ fẹ́ tọ́ di sẹ́wọ̀n kókò ń láti ni bá débi tẹ́yìn ó tún sàn lọ ni ìbú gbà kọjá ìbú òkun àwọn ni tó ọlọ́wọ́n á ní kọ́ ń na pọ̀pá mọ́ ilẹ̀ gbẹ fúrufú ń kọjá. ẹ wá wo bí ọlọ́wọ́n ọba bó ṣe dẹ fìràwọ̀nà títí títí ó kó kó nu ilé rẹ̀ ó mú kó nu ọlá rẹ̀ ó mú kó láàrin àwọn èèyàn rẹ̀ ó wá kó jáde tọmọogun tọmọogun gbogbo wọn ńgbà tí wọn tó wá wọnú òkun tí gbogbo wọn ti wọnú rẹ̀ parí ọlọ́wọ́n adigunra bí muso tún na òkun yẹn padà òkun bá padì mọ́ torí ẹ̀ tọ́lọ̀ ń bá fẹ́ mú yàn kò ṣùgbọ́n kí ló dé tó fi ní káwọ́ máa jagun torí pé látara abẹ làwọn náà ti ṣe kíni láti ṣoríire ibẹ̀ láti rí ṣùhádà àwọn tó kú sójú ogun torí tọlọ ibẹ̀ náà láti rí àwọn tó yẹ pé ládàá àwọn ọlọ́nìkan lọ́mọ bí òṣètò torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú òfin ọlọ́wọ́n bá ti wá ìgbà tó ti jẹ́ pọ́jọ́ kú kálukú òní tàsí ìjọ tí àbá kú náà là kú ìjọ lọ́n bá sì pé sábàbí kú náà ni ọ̀jẹ̀ sábàbí kú wa àìrógun sánú ìsìlámù àìrógun sánú ìsìlámù torí ẹ̀ ló ṣe jẹ́ pé bọ́lọ̀n bá fẹ́ ṣe ni kò bùkátà tiwa ṣùgbọ́n ṣe lófin bẹ́ẹ̀ qatiluhum ẹ bá wọn jà ọ yu'adhibuhumullahu bi aydikum ọlọ́run bó fìyà jẹ wọ́n gbọ́wọ́ yín ibi tá a ti rìn lọ gbogbo ibi tá a lọ nù ọlọ́run ó fìyà jẹ wọ́n yín ẹ̀yin lọ́lọ́run ó lò tó fi fìyà jẹ wọ́n wa yukhzihim ọlọ́run bó sì dojú tì wọ́n ọlọ́run ọba yóò dojú tì wọ́n. nítorí pé ẹni tó bá jẹ́ káfìrì òun máa ń fojú tẹ́ńbẹ́lú àwọn mùsùlùmí yóò máa wò wọ́n pé wọ́n kankan kí ni tẹ́yìn lè ṣe fún mi ọlọ́run ọba wa mú yín wọ́ wọn nílẹ̀ kúrú kẹrẹ̀ tí ó fi di pé wọ́n tẹ́ ojú tì wọ́n wọ́n ń sọ̀rọ̀ kọ́márì yìí ọlọ́run ọba ó sì ràn yín ṣe lórí wọn tẹ́ ẹ̀ bá jagun ẹ jagun náà ni lọ́lọ́run fi ràn yín sí lórí wọn wa yashfi sudura qawmin mu'minin ọlọ́run yóò sì tara bẹ́ẹ̀ yóò mú ìṣípayá bá igbá àyà àwọn olùgbàgbọ́ òdodo yóò mú kí ìdùnnú kó ráyè jókòó nínú wọn torí ti fún yín lórí àwọn ọlọ́ntẹ́ borí wọn ìdùnnú náà kàn yín jókòó ni inú yín ó ọlọ́run fún wa níṣẹ́gun lórí wọn àdúpẹ́ fọlọ́run ọba wa ṣé ẹni tó wá jagun nìkan nínú rẹ̀ ó dùn àbí gbogbo múmìnì nínú rẹ̀ ó dùn bọ́lọ́run ti fún wa gbogbo múmìnì pátá nínú wọn ó dùn fún wa lórí ọba dákunjọ kó fún wa ní lórí àwọn ọ̀tá wa ní wa lórí àwọn kọ́ran sunna anabi muhammed sallallahu alayhi wa sallam kọ́ran sí. níbi tí wọn bá ti wá sọ pé wọ́n yóò dùn fún ghayda qulubihim ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wọn ìbínú ti ń bẹ nínú ọkàn wọn ìbínú ti ń bẹ nínú ọkàn wọn sí ìbínú ti ń bẹ nínú ọkàn wọn sí ọlọ́wọ́ bó mú kú nítorí pé àwọn ń bínú yín ni wọ́n ń bínú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n a ti pa inú wo ló tún fẹ́ sọ pé ń bì apààyàn òkú rẹ̀ ń àwọn níbẹ̀ ṣe rí yìí ń bínú mi ò a lọ́nà àlùkìyàmù ó ti parí ọlọ́wọ́n ọba yóò da ìbínú ọkàn wọn eléyìí ti ń bá wọn jà sí ẹ̀yin olùgbàgbọ́ òdodo òun ò ní rí fi ṣe yín ní nǹkan kan torí ẹ ọlọ́wọ́ bẹ lẹ́dàá òun ló máa ń ba ìbínú ọ̀tá lórí èèyàn jẹ́ mọ́ ọ̀tá lọ́wọ́ ọ̀tá ò lè jọ́ta kó sì máa dunnú sí ọ̀tá ò lè jọ́ta kó sì máa fìgbà kan fẹ́ràn yín àyàfi tí ì bá ṣe ọ̀tá ọ̀tá yóò máa bínú yín náà kò tá a ṣe tá a máa ṣe níwájú ọ̀tá gbogbo ọ̀nà tọrọ yóò sì fi dàrú tí ó fi bàjẹ́ òun náà lọ́tọ́ máa sànà yóò máa wá kọ́ bàjẹ́ fún yín tó bá gbọ́ pé wọ́n lọ́ dáa fún yín ọkàn tí ó tún bàjẹ́ sí i sẹ́yìn mọ̀ pé ìbànújẹ́ ti wà nù ọkàn rẹ̀ tẹ́lẹ̀ náà yóò tún lékún fún un torí ẹ̀ lẹ́yìn wọn máa sọ pé mútu bẹ̀rọ ìdẹ́kùn kul mútu bẹ̀rọ ìdẹ́kùn ọlọ́sọ náà kúrò ẹbínúkú so nítorí di eléyìí ọ̀tá rẹ kò lè máa dunu sí ọ ọ̀tá rẹ kò lè dunu sí ntọ́lọ̀ ń bá ṣe fún ọ dáadáa bíi kọ́ bàjẹ́ bíi kó burú iná lọ́tà ń rò sí ọ torí ẹ ìbínú tí wọ́n ń bí sí ni bí ti ń dà wọ́n láàmú lórí yín ọlọ́wọ́n bọ́ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ló ṣe wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال إذا غضبت أخذ بأنفها وقال وأن عائشة أجل نجوى كتب عبينه أنا بما أكبر وقال يا عويش يا عويش أنا بوازق وعائشة ككري عويش يعني كي إيه؟ tẹ̀sígìr fùáyì ẹ̀sìn ọ̀gá ìṣọ́ ọkùnrin ni so wọ́n tún ayọ̀ tá nǹkan méjì ló pé síbẹ̀ ẹlẹ́dẹ̀ lárúbáwá alákòókò àtẹ̀sígìr ẹlẹ́kejì àtẹ̀rẹ̀xìm tẹ̀rẹ̀xìm àḥdìf àkìrẹ̀ múnádà kàyàsùnà fìmàndàcà sùcàdà ní tẹ̀rẹ̀xìm ẹlẹ́dẹ̀ lárúbáwá. òun náà ni ẹni tá à ń bá ń pè ìparí gbólóyún kà parẹ́ gẹ́gẹ́ bí aṣọ́à tá à ń bá ń pè sọ̀áàdì àwọn kò yẹ aṣọ́à à ń pè sọ̀áàdì àwọn sọ pé aṣọ́à àti padàlì rẹ̀ wọ́n ń pè lẹ́yìn ní tarkhim irú rẹ̀ náà ni Umrul Qais ló ń sọ nínú mu'allaqati rẹ̀ pé afọ́ọ́tìmù mẹ́hẹ̀lẹ́n afọ́ọ́tìmù kese afaatimatu afaatimu obìnrin ní pé afaatimatu ọwọ́ ni afaatimu mahlan bàjẹ́ hàdà tadalluli sọlẹ̀ wọn kò ní tarkhim ay ya faatimu ya faatimu wọ́n ti sọ pé lédè lárúbáwá èdè oríṣi méjì ló wà fún atarkhim nígbà tá a bá ti pa ìparí gbólóhùn orúkọ ẹni tá à ń pè tá a bá ti parẹ́ inú ká fún èyí tó ṣẹ́kù ní ìsìn nídàájọ́ ń tá a parí àbí ká fi sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nígbà tí ń tá a parí ń bẹ pẹ̀lú ẹ̀ sẹ́wọ̀n pé rúwẹ́yì ṣú tá a bá ti ṣú rẹ̀ bí ìgbà tá a pa nǹkan kan rẹ̀ ni sẹ́sìn mọ̀ pé Àìṣà Àìṣà ṣì níbẹ̀ yẹn kí lọ́gbà tẹ́tà tábà sọ pé yà Uwaisha yà Uwaisha àlè sọ bẹ́ẹ̀ tó ti bá sọ pé yà Uwaishu wọn ni ala lughati man la yantadhir èdè ẹni tí ò ní retí nǹkankan nítorí pé yà Uwaishu fìgbà tó kọ náà nù àmọ́ tí bá sọ pé yà Uwaisha ala lughati man yantadhir yà ọmọ òkè kí ló kú kí lẹ parẹ́ ẹsọ tẹ bá parẹ́ mọ́ aha torí ẹ lughatu man la yantadhir àti lughatu man yantadhir kí wàá lóde tóbi jẹ́ Uwaish tí ó jẹ́ Aish nítorí wọ́n ti ṣe tasgiri rẹ̀ gbàtà ṣe tasgiri rẹ̀ wọ́n sọ alifu di wàw. tó bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ lánàá báwọn ìyàwó yín nígbà tí ìyàwó bá ra rí tí ìyàwó famú tí ìyàwó ń ṣe tí ìyàwó ń ṣe kọ́ dáhùn kankan á sì jọ náà owó lónìí ni ìwọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàá fi máa tù. wàá máa ọrọ ìyá àti pé gbàtẹ́ máa ń tu wọn náà tẹ́ rọ lọ́mọ gan apá gangan lọ́mọ apá kankankan bí ẹni tó kó fóòmù séjìká tí wọ́n máa bẹ̀ ọ tó ní gbà wọ́n bẹ̀ sí tó bá pé gíní nínú kọ ìyàwó kankan wọn pé wọn ní jọkẹ́jọkẹ́ orí rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ wú ẹ̀nà lẹ́nu ẹ̀ kí ẹ so inú rẹ̀ ó dùn so irú rẹ̀ náà lànàbì sallallahu alaihi wasallam sọ ya Uwaish ya Uwaish ànàbì wa nù sallallahu alaihi wasallam tá à ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tó àwọn gbàtọ́ bá sọ báyẹn fún inú rẹ̀ ó dùn torí pé ẹni tí ń bínú òun náà wá kó tu oní ọwọ́ akọ ọbẹ̀ oní lópin ìgbà tí wọn náà bá ti tù bá ti náà ìyàwó yẹn ọ̀rọ̀ ìyàwó yẹn ọ̀rọ̀ torí pé nígbà táwọn ọba máa fi tútù pàdé líle ilé ò le lórígun méjèèjì ó sì dájú gbígbà àgbo méjì ò lè kí orí bọ́nú kòtò kanáà lẹ́ẹ̀kanáà wàá lọ sẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa jama à ń tara anabi kẹ́kọ̀ọ́ ńlá inú ń bíyàwó Aisha anabi sallallahu alaihi wasallam fẹ́ tù anabi wa pè bínú rẹ ó ṣe dùn pé wọ́n àìsà kékeré yìí gbogbo obìn ìní kékeré mo rò pé yé wa ìyàwó rẹ lè ti wọ fifty five kó ti wọ sixty kó wá sọ pé à ìwọ olóòmi ìwọ ọmọge mi à tó náà mọ kíta lọmọge rẹ ìwọ náà mọ ń pè tí wọn mọ à èmi torí tó lọ bá sọ pé ìwọ ìyá yìí tàníyá torí obìnrin ọ̀fẹ́ kọ́ sọ pé òun ti dìyà kọ̀fẹ́ kọ́ sọ pé òun ti gbó wọ́n máa sọ pé ìwọ ọmọge tuntun yìí ìwọ ọmọdé kékeré tọrọ ẹwà yìí oríire ó wù kọ́dà gan láì ti sọ̀rọ̀ lé kọ́dà ìjà parí ìjà parí tẹ́lẹ̀ mo rò kó ṣàgìdì so dábàá sí mi torí ẹ̀ ayẹ́bí wa sọ fún àyíṣẹ́ pé kóòlì. اللهم رب النبي محمد اغفر ذنبي وأذهب غيظ قلبي وأجرني من مضلات الفتن النبي وعطفك وعائشة ما تقول والله قلوا النبي محمد صلى الله عليه وسلم إيرا الله قلوا النبي محمد صلى الله عليه وسلم forí ẹsẹ mi jì mí o wá bá mi gbé ìbínú ọkàn mi kú o ìbínú tí ń bẹ lọ́kàn mi sẹ́wọ̀n kí dáná bí rínu bá mi gbé ìbínú ọkàn mi kúrò kó o sì wá là mí níbi àwọn àmì wò tí sọ nínú là mí níbi àwọn àmì wò tí sọ nínú tẹ́lẹ̀ yìí bí ọba ń kọ́ bá a ṣe rí

ntọ́ takọ́ ya pásítọ̀ òhìn lọ́pọ̀lọpọ̀ yàn láàyò ànábì ni ọ wà láyé ó ní níwájú ìyàwó rẹ̀ Àìṣà ó wá fẹ́ kọ́ Àìṣà bí ó sì máa ṣàdúrà ó ní kí Àìṣà máa sọ pé Allahumma rabban nabiyyi Muhammad mo ń pè ìwọ ọlọ́n Allahumma ìtumọ̀ rẹ̀ ni yá Allah ìwọ ọlọ́n rabban nabiyyi Muhammad ayé yá rabban nabiyyi Muhammad ìrẹ olúwa anabi muhammad ìrẹ olúwa tó ṣe pé wọ́n lọ dá anabi muhammad nígbà anabi nǹkan ìyàwó rẹ̀ nù kìí ṣe pé máa sọ pé wọ́n lọ mọ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ alibarika anabi mọ́ ń fi alibarika anabi tọrọ sẹ́wọ́n pé àìsàn ọ̀sán bẹ́ẹ̀ anabi ọ̀kọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn tí ń rìn sí gbogbo àdúrà tí ń ọlá ìyìtà afọ́nsí ọlọ alùbáríkà ànábì àbí ẹ̀kọ́ ni ṣé iyì àti alùbáríkà ànábì ànábì náà níwájú rẹ àọ́rọ̀ àwọn ọlọ́run láti ọkọ̀ alùbáríkà ọkọ mi ànábì àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ọ̀gá ara sallallahu alaihi wasallam ní kọ́yàwó rẹ̀ pé tí wọ́n mọ̀ ọ́n kọ́ gbà túnṣe kọ́ gbà túnṣe gbogbo ọ̀rọ̀ tẹ́yìn ń sọ kọ́ gbọ́ nítorí pé laqad asma'ta law nadayta hayyan walakin la hayata liman tunadi ọ̀rọ̀ tó ń sọ ariwo tó ń pa ó tó láti mú ni gbọ́ ṣùgbọ́n ẹni tó ń bá sọ̀rọ̀ òkú lásán kò sẹ́mi lára rẹ̀ tó ìdí nì tó jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run ọba wa a gbọ́dọ̀ fi ń tọ́ bá takùtọ́ lọ́n máa fi ṣàdúà torí ẹ̀kọ́ ọmọ ẹ̀kọ́ láàrin nábì ọlá yìí tá a fún sí ọlọ́ọ̀ gbogbo eléyìí àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́ àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́ tọ́ ìwọ ọlọ́ọ̀ ìwọ olúwa tó ṣe pé wọ́n lolúwa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam máa ń tọrọ lọ́dọ̀ rẹ̀ yaghfir dhanbi yaghfir dhanbi eléyìí ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ pé walillahi al-asma'ul husna fad'uhu biha tọ́lọ́ làwọn orúkọ tọrọ àbí ẹ máa fi pè é ẹ rí i pé ọ̀kan nù ròyìn ọlọ́run là ń fi bẹ́ lọ́n bí báyìí wípé wọ́n ọlọ́run tó ṣẹ̀dá ìwọ ni rọ́ọ̀bù ìwọ lolúwa tó ṣẹ̀dá ìwọ lolúwa gbogbo nǹkan mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ ìwọ lolúwa nabi Muhammad sallallahu alayhi mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ. ẹjọ́ àwọn náà kọ́ ilé yìí ká mọ wí fáwọn ìyàwó wa nígbà tí wọ́n bá torí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbóná tó kéèyàn rọra bá sọ̀rọ̀ tó dáa kínú rẹ̀ ó dùn kéèyàn wá ní sọ báyìí اللهم رب النبي محمد أذهب ذنبي اغفر ذنبي وأذهب غيظ قلبي وأجرني من مضلات الفتن إليه جبا توريه ابن إليه انتو قاسكو كساني تولمو لا فلو تنو بان بيان وسياني تولمو ابنو لا فلو torí rẹ̀ tálámà wa tọrọ lọ́dọ̀ rẹ̀ kó bá ní mú ìbínú ọkàn wa lọ Allahu Rabbul tàṣátàmá ẹnìdà nàbí sallallahu alayhi wa sallam wọn búra wọn níbi tá nàbí sallallahu alayhi wa sallam mà wá ẹsìn mọ̀ pé tinubu ti ń bí àwọn èèyàn tó máa ń búra wọn ara kálukú wọn máa gbọ̀n ojú kálukú ọ̀pọ̀ anabi sallallahu alayhi wa ni mo fi Ọlọ́run búra mo mọ nǹkan tó ṣe pé tẹ́nìkan náà méjèèjì bá wí yín tí ń ṣe ọ̀lọ́ kí ni gánà a'udhu billahi minash shaitani rajim mo sáà Ọlọ́run níbi aburú àṣetán ẹni ẹ̀kọ́ báyìí làwọn sàhábà sáré lọ sọ fún ọ kẹ ọjọ́ sọ báyìí tó tó kí ni ṣe. a'udhu billahi minash shaitani rajim tó ọlọ́wọ́ bá ló lè mú ìbínú lọ èèyàn òsì tó lè mú lọ. kò sì sóògùn tẹ́ lé sí pípẹ́ fẹ́ mú ìbínú lọ fẹ́ni tí inú máa bí ẹ̀rì tí wọ́n máa wá ìyàwó lè wá máa fẹjọ́ sùn pé ẹ̀dá kan ẹgbàá wọn ìbínú ọkọ ń ti pọ̀ jù ìbínú ọkọ ń ti pọ̀ jù kí ló ń lè ṣe sí àwọn èso olóògùn á nìkẹ́ sọ fún pé wọ́n sọ pé kí ni a'udhu billahi minash shaitani rajim tòtò bá jẹ́ pé gbàtí ló ń bí o ẹ lè tọ́ka sí kó mu mi tó bá mi ń gbà kò sí náà gbogbo ara rẹ tí ń gbóná ojú rẹ tó kó náà yóò tutù náà ni mi tí ò tutù jù tí ó sì gbóná jù tòtò pé orí kó tutù náà lọ wà torí iná dá sí lára tára fi ń gbóná tójú fi ń

ẹ̀rí kó orí rẹ̀ ọmọ ọ̀rọ̀ orí rẹ̀ ọmọ ọ̀rọ̀ orí rẹ̀ ọmọ ọ̀rọ̀ tó pé dúró lọ́wọ́ àkójọ ẹni tó wà ń jókòó tí ń bínú gbogbo eléyìí ó máa mú bínú lọ gẹ́gẹ́ bí n tó fi ṣẹ̀rí àṣọ kó mú mi kì í somi àgé o tí àgbẹ̀ bá ń gbómi àgé kọ́ omi àgé báwo àgé tẹ̀ ń gbé wọlé gbẹ so ẹ lọ omi ha tó bá mú ìbínú yẹn ó dínkù ẹni tí sì ń bínú ọlọ́run ràn lọ́wọ́ kí ìbínú yẹn fi kú o nítorí kí ló lè ṣe nárí látàrí ìbínú ronú sí kí ló lè ṣe tí ò lè sòkè dìlẹ̀ ni tí ìwọ lè ga tó àwọn àpáta ni ògiri lásán ò lè ga tó pé bínú ṣe ń bí ọ tó ó sì lè fi bàtà lulẹ̀ pé mo fi bàtà tẹ̀lẹ̀ ilẹ̀ lu kí á ló lè ṣe ẹni tí inú rẹ̀ sì ń bí ọ kí ló lè ṣe fún náà tọ́ba ló lè mú tọ́lá ọmọ lẹ́kọ̀ọ́ so torí ẹ̀ kò sí nǹkan tó lè ṣe ó lè ṣe nǹkan kan. wọn kàn tẹ́ra rẹ jẹ si ó sì dá púpọ̀ nígbà tí ló ń bí ọyún kọ́ rọra wá déńgí kó wojú rẹ gbójú èèyàn ṣe máa rẹwà tí bá ń bínú ah masha allah èmi mọ́dá tó báyìí yóò jẹ ọmọ wa rẹ kí á lọ rẹ ojú mi sì dàbí ojú àṣẹ tán bẹ́ẹ̀ torí gbogbo eléyìí máa lọwọ tíbi náà fi dín tí inú bá gbogbo ń tọ́ dá rẹ yóò sì máa kó jáde kẹ́lẹ́ bá mọ̀ pé ló ń bì tá lọ́wọ́ á sí ó sì ra rẹ̀ nù tóbi wá pẹ́rù ẹlẹ́rù ló ń kó jáde wá ó sì yàjẹ́ ẹrù ẹlẹ́rù wọ́n bá fọ́ ọkọ̀ lásán pálẹ̀ ó sì yàjẹ́ ó sì fọ́ ara rẹ̀ pẹ́rù ara rẹ̀ jáde ó sì ń kán kó bá fi sí ọ̀sánẹ́sì ó lòun fẹ́ rí àwọn nǹkan yìí mọ́ ah, kò sí wàhálà kò sí wàhálà láti má jọ lé lé so ẹlòmíì tí ló máa ń bi gbogbo fúláṣìkì ìyàwó rẹ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ yóò sì máa lámẹ́lẹ̀ tí wọ́n máa lámẹ́lẹ̀ gbogbo tẹlifíṣàn lámẹ́lẹ̀ à ọlọ́mọdé abó lórí ibùtò tó gbogbo orú àwọn wọ̀nyí tó àdáwò ńlá ni àdáwò ńlá ni tó ilé ìjọba ọlọ́ni wọ̀nyí ó dòdò bọ́ ọ́yẹ́ wọ́n kóló bẹ́ẹ̀ bíbí náà ká ọ̀rọ̀ mú kú ò látàrí pípa tẹ́ bá ti pa wọ́n tẹ́ bá ti pa wọ́n ti parí nù wọ́yẹ́ tó bọ́ lọ́ọ̀hún alẹ́ àmì yẹ ṣẹ́ ọlọ́wọ́ bó sì ṣàforíjì fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ ọlọ́run dákun sí wa lọ́kàn nínú ẹni tó foríjìn lópin ìgbà tí èèyàn náà bá jẹ́ ni tí ń tọrọ àforíjìn tẹ́ ẹ ṣe ṣe dáadáa tó ń jìnà sẹ́sẹ̀ ọlọ́run bó foríjìn náà ni kò sí tọ́lọ́ fẹ́ fi fífi ìyà jẹ wá sí tó bá kó agbọ́ lọ́wọ́n bá gbọ́ tá à ń sìn dúpẹ́ fún kò sí tọ́lọ́ fẹ́ fi ṣe tọ́lọ́ bá kó gbogbo wa sálì jẹ́nà kò dín kankan kún fọlọ́ tó bá sì da gbogbo wa síná kò lé nǹkan kan kún fọlọ́ ṣùgbọ́n àdéhùn kan ló ti síwájú pé la amla anna jahannama minal jinnati wan nasi ajma'in mo búra mo fira mi búra wíkẹ́ máa kún gbogbo náà jahannama pẹ̀lú àlùjánnà àtàwọn èèyàn lápapọ̀ àdéhùn ọlọ́run sì ní sàláìsì kọ́lọ̀ mọ́sàwá lọ́kàn náà ẹni tí wọ́n wọ̀ náà. wa yatubu Allahu ala man yasha ọlọ́run máa forí jìn gbogbo ẹni tó bá wù ẹni tó lọ́wọ́ bá bá gba tútú bá rẹ̀ tó ṣàforíjì fún onítìyẹ ti wà nípò kọ́lọ̀ ọ̀kẹ́ kọ́lọ̀ wọn bá kọ́kẹ́ wa ẹrú kọ́mọ́sọ̀rì tínú níbi pọ́lọ́ wọn forí jẹun kò sí bẹ́sẹ̀ rẹ̀ ó sì pọ̀tó tọ́lọ́ wọn bò lè forí jẹun ìwọ́sá ti jẹ ẹrú tòótọ́ kó tọrọ àforíjì lódodo kó di àtúnbí nínú Islam kò sí tàbí ṣùgbọ́n pé wàá bárí pàdé ṣùgbọ́n wàá dẹ́yà bá ti jẹ́ pé ìbàjẹ́ ló ń ṣe ìbàjẹ́ lọ́ra gbálé ó sì ń fúnná máa kó òun ní kó ń bẹ́ẹ̀ bá tó sì wá ronú pìwàdà tó lóun fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ọba yóò gbogbo wa wallahu alimun hakim ọlọ́run ẹlẹ́dàá olùmọ̀ni nípa gbogbo nǹkan o ìtumọ̀ rẹ̀ nu olùmọ̀ni nípa gbogbo nǹkan kò sí nǹkan kan tó ṣókùnkùn sọ́lọ̀ kò sì sí nǹkan kan tó lọ́wọ́ bọ̀ ọ̀mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n àwa ìmọ̀ wa ó lòdì wọn ó lòdì wọn lónìí a ó ṣe é ṣe lọ́la táìmù kan owó dínkù díẹ̀ táwa tún bẹ̀rẹ̀ sí research lọ táwọn tó ń kàwé táwọn náà tó ń gbọ́rọ̀ ẹlòmíì ó ṣe é ṣe káìmù kan owó tún dínkù ṣùgbọ́n bí ìrànwọ́ sọ pé èmi ìṣe aláìmọ̀kan o mo ti mà tán ìjọ náà ló di aláìmọ̀kan nítorí pé wọn kì í mà tán orí mọ̀ńkọ́ mọ̀ńkọ́ mọ̀ńkọ́ mọ̀ńkọ́ iná lèèyàn wà tí ó fi kú torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ìyànjú wa táwọn ń gbà láyé gbogbo ọ̀nà tá à ń san níbi àti mà a fẹ́ mọ̀ wọn bá tọ́lọ̀ nǹkan pa àmọ̀ ni kó tó di pa àlọ́ àmọ́ pé gbogbo nǹkan tá kò sẹ́ni náà kò sẹ́ni náà tó lè má ta ìdí nìjọ sọ pé gbogbo a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n tì wá lọ di káyé wá mà a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n sìn wá lọ síbi káyé wá mà a máa wá ìmọ̀ náà ní títí láéláé nítorí pé ẹ̀rí kò túmọ̀ sí mà ṣùgbọ́n túmọ̀ sí pé tá a ṣùgbọ́n ìmà kò lókun gbogbo ẹni tó bá fẹ́ràn ara rẹ̀ tó sì fẹ́ràn àmà yóò máa kà náà ni yóò máa gbọ́ yóò máa kà yóò máa gbọ́ yóò máa research títí tí ó fi filẹ̀ ayé sílẹ̀ tó bí màá ṣe rí nu síbẹ̀síbẹ̀ ní tá a tún mà nínú rẹ̀ náà kọ́ kò ní ju kékeré lọ wa ma utitum minal ilmi illa qalila gbogbo ń tọ́lọ́ bá fún wa mà nínú mà nǹkan kékeré ni o kọ́lọ́ bá falùbákà sí kékeré tó fún wa mà náà hakeem ọlọ́gbọ́n ni tí ọgbọ́n rẹ̀ dópin ẹ rí bó ṣe ń ṣe àwọn òfin lọ́lọ́kan ọ̀jọ̀kan ni tí ìwọ lè ṣerú ẹ̀ tí ìwọ dáàmú tí èèyàn lè ṣerú àwọn òfin wọ̀nyí kò sẹ́ni tó lè ṣerú ẹ̀ ọlọ́wọ́n bá nìkan ló lè ṣerú ẹ̀ òun náà ló sì ń ṣe ọlọ́ni am hasibitum an tutraku walamma ya'lamu allahu jahadu minkum walam yattakhidhu min dunillahi wala rasulihi wala almu'minina waliyah wallahu khabirun bima ta'malun ọlọ́run ní sẹ́ẹ̀rù yìí pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo sẹ́ẹ̀rù pa àkàfihìn lẹ̀ àfihìn lẹ̀ àní dayín wò àkàfihìn lẹ̀ kẹ́ ẹ máa kẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ kẹ́ ẹ máa jánu káyé kẹ́ ẹ máa pé mọ́mìnì ni mọ́mìnì ni ká má dayín wò pẹ̀lú àwọn nǹkan tá a fi ma àwọn atalẹ́ni tó ní ìpinnu nínú yín ní ìpinnu ọkàn tó dópin àwọn atalólódodo nínú yín àwọn atalùpùrọ̀ nínú yín ọlọ́run ti mọ gbogbo àwọn eléyìí kó tó dán wa wò ṣùgbọ́n kó lè bá àhàn sáwà tá à ní mà ìdí nì tó fi jẹ́ pé ọlọ́run bò ní fi wá sílẹ̀ lásán ilé ayé táwa wà yìí kìí ṣe lé jókòó kan fẹ̀yìntì kìí ṣe lé sùn máa hàn ilé ayé àdánwò ni ìgbésí ayé tá à ń ṣe ìgbésí ayé àdánwò ni gbogbo ẹni tó bá ti wá sílẹ̀ ayé yìí ilé àdánwò lọ wá torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́wọ́ ò ní fẹ́ nìkan sílẹ̀ kó kà máa jánu sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ láì jẹ́ kó lọ́wọ́ bá dàn o àdáwò ń bẹ̀ lọ́wọ́ bá fi sọ pé ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun walaqad fatanna alladhina min qablihim falaya'lamanna Allahu alladhina sadaqu walaya'lamanna al-kadhibin lọ́wọ́ bá gbọ́ láì jẹ́ pa láì jẹ́ pé a ṣèdánwò fún wọn láì jẹ́ pé a gbé àmì wò a gbé bá wọn ọlọ́ni a ti dá àwọn ẹni tó síwájú yín wò àwọn tó síwájú àwọn ilé yẹn a ti dá wọn wò látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n mọ àwọn olódodo yóò sì mọ àwọn òpùrọ̀ torí rẹ̀ ẹ rí i pé àdánwò ń bẹ bẹ́ẹ̀ bá ṣe gbọ́ lọ́wọ́ bá sí bẹ́ẹ̀ bá ṣe gbọ́ lọ́wọ́ bá gbọ́ sí bẹ́ẹ̀ làdánwò yín yóò máa tóbi sí ẹni tí ìmánì rẹ̀ tó lágbára jù nínú wa òun làdánwò tí ó òun làdáwò tí ọ tẹ̀lé ẹni tí ìmánì rẹ̀ lẹ́jù nínú wa òun làdáwò rẹ̀ ò ní tó nǹkan òun àmọ sọ pé òun ló ń lọ́kì jù nínú gbogbo àwọn èèyàn tó wà láyé ẹwà rélù ẹwà jálù tí ń ṣe lágbájá òun masha allah masha allah ah allah ó túmọ̀ sí pé wàá gba tiẹ̀ ń jọ gbèǹde ni torí pé gbogbo ẹni tó lọ́wọ́ ọ wá nínú ọlọ́wọ́ bá yóò tètè fìyà yóò fi àdánwò bá wọn láyé tí wọ́n fi wájú ọgbẹ́ ìdá kìyàmà láì sẹ́sẹ̀ kankan mọ́ ṣùgbọ́n àwọn ẹnìkan náà wọ́n bọ̀ bá fẹ́ràn yóò lọ tí wọ́n lá fún wọn ni díjọ́ ọgbẹ́ ìdá kìyàmà torí ẹ̀ yéé rẹ́rìn yé fi wọ́n sẹ́fẹ̀ olùpàdánwò bá wọn kàn rẹ́rìn dáadáa tí wọ́n nìyẹn ọlọ́run ti fi ń pa ìṣẹ́ tí wọ́n rẹ́ láti ayé ń bì àwọn wájú ọgbẹ́ ìdá kìyàmà kò ní sin tí wọ́n jìyà nítorí rẹ̀ mọ́ torí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní kò tó fi dórí ẹ̀gùn tó bá gún mọ́mìn àfi kọ́jẹ́ pé ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ fún un dórí ẹ̀gùn tó bá fi lè gún mọ́mìn ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ fún un nínú ayà mi ọlọ́run ọba ẹlẹ́dàá ni am hasibtum an tadkhulul janna walamma ya'lamu allahu alladhina jahadu minkum wa ya'lamu as-sabirin sẹ́ẹ̀rù kọ́kà wà aljanna bẹ́ẹ̀ náà ni ẹ̀ka wọlé aljanna ilé bàbá yín ẹ̀ka wọlé aljanna bẹ́ẹ̀ náà ni wọ́n sì géètì rẹ̀ lẹ́nu nígbà tó ṣe pé ọlọ́run ọba wa. ọmọ àwọn ẹni tó ṣe kí wọ́n jihad yàtọ̀ sẹ́ni tí ò ṣe jihad àwọn kan wọ́n ní jihad yá àwọn kan lọ àwọn kan sá sẹ́yìn síbẹ̀ náà gbogbo yẹn wà wà lìjẹ́ náà ọkà dìbí tó pé tí ti lè sáré ọwọ́bẹ̀ náà nù bí mólù ẹ̀ lẹ́kọ̀ọ́ ṣé mólù ẹ̀ rárá jihad nígbà tó pè wọ́n ó sì mọ àwọn ẹni tó sá sẹ́yìn sẹ́ni tó sá wọ́n ṣe sùúrù lórí tọ́lọ́ ọba gbé kó wọn láyé wọ́n ṣe sùúrù lórí àti jagun sójú ọ̀nà ọlọ́run ọlọ́run sì máa ń tọ́ bara jẹ́ tó fi pa àwọn ò ṣe sùúrù ọlọ́run ọmọ mi ò ṣe mí irú àwọn tí máa ń sọ̀sọ̀ kú sọ bẹ́ẹ̀ yẹn ṣé bẹ́ẹ̀ náà lọ́wọ́ àlìjáná ọ̀rùn pa àlìjáná yẹn ilé eré ni ṣé zuu ló ń pè ní ẹni ti lówó ọwọ́lú rárá àlìjáná yìí ilé ọlọ́run ẹni tí ọba ṣe ń tó lè mú wọ kò lè rí wọ ọlọ́run bá gbogbo ẹ̀ mà ṣé bẹ́ẹ̀ náà lọ́wọ́ àlìjáná ọlọ́ni máa kí ẹnu mọ́hu liyadara al-mu'minina ala ma حتى alayhi hatta hatta yamiza al-khabitha min at-tayyib wa ma kana Allahu liyutli'akum ala al-ghayb ọlọ́run ò ní fi àyè mọ́mìnì sílẹ̀ lórí bẹ́ẹ̀ ti ṣe wáyé o títí tí ó fi ṣàfihàn àwọn ẹni bú nínú yín sáwọn ẹni rí ẹ̀ẹ́dẹ́ pé gbogbo yín náà gbọ́lọ́ gbọ́ lódodo ṣùgbọ́n bẹ́ẹ̀ nu yẹn tó pé tádàwọ́ bá ti dé yóò fi máa nílẹ̀ ni àìmọye èèyàn tádàwọ́ bá tọ́nà ò ṣe mọ́ síbẹ̀ yìí náà ń tún gbèsè ayé yín àdáwò tó bá nípa àjẹ àrùn ni ó sì ní tọ nígbà tó o ti rówó o ṣe ìsìláàmù ṣé lọ náà wọn kó sí ọlápò aláìlérò ẹlòmíì àdáwò bá látàrí ààrẹ kò rówó ó sì torí ṣe ìsìláàmù ṣe ìsìláàmù òun mọ̀ pé tóbi wá jẹ́ pé ńgbàtọ́ bá lọ lọ islam ọmọ wa wọ ká ìwọ gẹ́gẹ́ bíi tani kí lọ jẹ́ ní islam lẹ́nu iyọ̀ ni ọ̀nu nínú ọbẹ̀ táwọn ìpè àríyọ àwọn wọ ká torí ẹ̀ ló jẹ́ pé àwa la need islam islam ò need wa o àwa la need láti wà àlìjẹ́nà àlìjẹ́nà kan ló need pé káwọn wọnú òun o torí ẹ̀ pé ní kálukú ṣàkíyèsí o kó ṣàkíyèsí láwùjọ ti wà ibà tí ẹ bá ti ń sẹ́sìn ti ń sẹ́sìn ti ń sẹ́sìn tí ò rówó máa ronú pé àbíkú wọn fi ilẹ̀ ni ẹ tẹ́yẹ̀ bá ń ta búrẹ́dì tí ọjọ́ máa tà kọ́mọ wa ronú kútọ̀ bóyá tó kù tí máa tà ní ìsinmi kí àgbàdo bí mo máa ń tẹ̀ ń yàn àgbàdo wọ́n Islam ń ṣe ń ṣe ń ṣe torí kútọ̀ bóyá òun kò so tún sunkún lọ èèyàn ẹnikẹ́ni bí yẹn wọ̀ kálukú ní ọ̀wọ́ tiẹ̀ kọ́lọ̀ mọ́sàrà lọ́mọ aná torí délé ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé dáná wọn ní fìyín lẹ́yìn ẹsẹ̀ wáyé ló fi pé àwọn anábì tí jù anábì lọ jù ẹ wúlò àdánwò tó lọ́n gbé bá anábì wọn Muhammad sallallahu alaihi wasallam àdánwò ńlá ni ọmọ táwọn gbogbo wọn wọ́n sì kú lójú ayé anábì sallallahu alaihi wasallam ẹ̀yọ̀ kan radiyallahu anha anábì tó fi yé náà wípé wọn náà tí wọn bá ti kú ò ní pẹ́ tẹ̀lé mi eléyìí bẹ náà àdéhìí ká tó tọrọ táwọn ìyàwó anábì tí Fatima wá wọlé tánàbí wá ní kí oṣù mẹ́fà lẹ́yìn kó ànábì ní Fatima náà tó ṣaláìsí àdánwò ńlá lélẹ́yìí wọ́n bá ń ṣẹlẹ̀ ṣéyàn ṣé yóò fi yóò ti sẹ́kù ní Islam yàwó kọ́ abá imam ẹjọ́ ọmọ ń kú o èkíní kú èkejì kú ẹ̀kẹta kú imam ṣe wá àzìfún sùúrù náà lẹ́sìn gbogbo àdánwò tó bá dé ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ ni ọlọ́run fẹ́ fi ṣàgbéga pò fún yín ni padà ọmọ kẹrin tún kú ìyàwó bọ́ sọ pé ìmáàmù tó ń lọ báyìí ní pa á lọ́mọ so torí agbọ́dọ̀ wà kàṣẹ sọ̀rọ̀ wa o nọ́ọ̀bà àdìgbọ́n lọ ilé babaláwo pé ìsìláàmù ibi ọ̀wọ̀ mọ́ká fílẹ̀ o ah, ìsìláàmù tá à ń ṣe tí ó gbé wa àtúnlọ́ba lè máàmù oníṣùúrù náà ni a ṣe táwa gé e <laughs> tó nítorí ẹ àwọn èèyàn ti dé náà èèyàn fifty thousand rẹ̀ lásán lọ́sọ̀nù fifty wọ́n á ní hayya ala salat lẹ́yìn tó ń sọnù yóò kọ́ gbogbo ibi tí mọ́sálásí wà yóò mọ̀ jù <laughs> pé kéènì sọláàtì náà ká ṣe títí títí tí wọ́n fi ń jí wa ló subhanallah alazim wọ́n mọ̀ wọ́n pé ṣé ó yẹ kó lọ wọ́n bọ́ wọ́n mọ̀ ní mùsùlùmí kó tí wọ́n gbàdá òwà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ṣe wàláhì tó dẹ́ wọ́n sọ pé sàá ṣe èèyàn ìní ìfọkàn rẹ̀ sọ aburú sọ́lọ̀ tí ò lè sọ jáde pàápàá tàdán ògbàdé sàṣeyàn ni ó kéré jù ó lè sọ pé ah wọ̀ lọ ní ìfẹ̀sìn rẹ̀ ṣeré bá gbogbo tó sì fi pa á láṣẹ mo máa ṣe mo sì lágbára mu orí àwọn ọ̀daràn ńlẹ̀ wọ́ lọ <laughs> àwọn tó kú wọn ò fi jọ́ kan sìn wọ́ lọ àwọn ọ̀tá rẹ̀ ni lójú méjèèjì. wọ́n ti rẹ́dì fún náà ní gbogbo ọ̀nà ò gbérù àdáwò ìbá wọn hmm? èmi lọ́wọ́ gbé bá ọ̀dà <laughs> ọ̀dà kí lọ́wọ́ àṣì sàṣe èèyàn ní ìfọkàn rẹ̀ ní ìfi rorò kúrò bá ń sọlọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé adùnnú à ń sì ń dúpẹ́ fọlọ̀ pé ọlọ́run ló ń sàmójúkúrò fún wa lórí gbogbo tá à ń fọkàn wa sọ lópin ìgbà tẹ́ ẹ̀dá tí ìwé jáde amẹ́tí ọ̀bá débẹ̀ wàlẹ́ nìkan ní torí nta táà ń fọkàn wa sọ táà ń fi ń ah o ti burú jù lọ́pọ̀lọpọ̀ gbà sọlọ nǹkan tó dáhùn ẹ ti sọ sáwọn Ọlọ́run sì máa ti bẹnu gbáyà ẹ wá wo táà máa rú sọlọ ta ni ò sínú wa ní ìsìlẹ̀ pé wà nǹkan kan láti ti pẹ́ tí ń sìn tí la ní táà ti ń wá ti táà fi gbé

ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ó tún bẹ́ẹ̀ yẹ ṣe kò sí nǹkan kan tó ń rí àlékún yà náà ni so ó ti ro nǹkan nú ọkàn rẹ̀ títí títí tó ti ro aburú sọ́lọ́ títí títí títí kó tó wá kó lè pọ̀ jáde kìí sọ̀rọ̀ kìí sẹ̀sẹ̀ lópin ìgbà tó bá ti ṣe kíni tó bá ti sọ jáde tó sì fi ṣe wà o ẹ̀rí pé àná ọlọ́run pọ̀ òun mọ ti ń bẹ́ẹ̀ lọ ẹ̀mí wa tẹ́lẹ̀ náà وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله tó ìwọ lọ oníta bá fi ti ń bẹ nínú ọkàn wa tá a bá gbé àbá ti ẹ̀ gbé pamọ́ ó fi ṣèṣirò fún wa tí ìbá kó wọn ṣàmójúkúrò eléyìí tó bá kó rí báńlọ bá ṣẹ́kù ni wàhálà gbogbo wa gbé ẹ má tiẹ̀ dámọ̀ràn bóyá lè rí kẹ̀kẹ̀kẹ̀ torí ẹ̀ adáwò ń bẹ jama adáwò ń bẹ ẹ̀. àdánwò túmọ̀ sí pọ́lọ́ bá kórìíra rẹ̀ kò sì túmọ̀ sí pọ́lọ́ bá ọ̀fẹ́ràn rẹ̀ náà lọ́lọ́ sọ pé sẹ́ẹ̀rù pàápàá pààyàn ti bá mi àfihàn lẹ̀ kálukú ọmọ wò ọba mọ àwọn ẹni tó jagun torí rẹ̀ ó sì mọ àwọn ẹni tó kọ̀ láti jagun torí ẹ̀ ó sì mọ àwọn ẹni tó ṣe àfihàn pé torí ṣe ń jagun ṣùgbọ́n tó wà lẹ́mìí ṣé wàá rò pé gbogbo wọn náà wọn wà àlùjánnà ni ogun gàgà fúnra ara rẹ̀ àdánwò ni ọ̀yá ogun ya wàlá àdánwò ńlá ni ọ̀pọ̀lọpọ̀ ni ó sà ọ̀pọ̀lọpọ̀ ni ó pò wọ́n gbádùn ọ̀pọ̀lọpọ̀ ni ó di aró oko ní kíá ní wàrà ṣèṣà pé kí ló dé èmi ti kó lọ kó ti pẹ́ gbogbo ìgbà tẹ́ fógun <laughs> gbogbo ìgbà tẹ́ ń pèpè ó ti wà lóko oko bàbá mi. oke ọ ló baa bàbá rẹ tẹ́lẹ̀ ẹ nǹkan mi máa bọ́ pàjáwìrì ni ọlọ́run máa ń tó jagun ọmọ àwọn tó jagun ó sì máa ń tó jagun torí tiẹ̀ ọmọ àwọn tó jagun torí nǹkan mi. walam yattakhidhu min dunillahi wala rasulihi wala almu'minina walija tí wọn ò sì yẹn lómi láàyò yàtọ̀ yàtọ̀ yàtọ̀ olùgbàgbọ́ òdodo àwọn torí ọlọ́ọ̀ torí àwọn tó ṣe mùnáfìkì ọlọ́run mọ̀ wọn ó sì mọ àwọn tó ṣe mùnáfìkì àwọn tó ṣe pé wọ́n gbẹ̀yìn lọ mọ́ àwọn ọ̀tọ̀ ọlọ́run lọ́rẹ̀ wọ́n fi hàn wá pé múmìnì làwọn ṣùgbọ́n tó ṣe pé nípa àpàǹkọ ọ̀tọ̀ ọlọ́run ni wọn ọlọ́run wọn àwọn tó ṣe jẹ́ pé bá a ṣe mọ̀ wọn lójú ayé pé ẹni ọlọ́run ni wọn bẹ́ẹ̀ náà ni wọ́n jẹ́ kọ̀kọ̀ pé ẹni ọlọ́run ni wọn ọlọ́run mọ̀ wọn. ṣé gbogbo aná làwọn àwọn àlùjánnà ni kì í ṣe gbogbo èèyàn nítorí pé ọlá mímọ̀ tó lọ́n dá kálukú mọ̀ wọn kò sẹ́ni tí ó ṣèṣì wà lìjánà tí ó sì lẹ́tọ̀ sí kò sẹ́ni tí ó ṣèṣì wà lìjánà tí ó lẹ́tọ̀ sí kò sì sẹ́ni tí ó ṣèṣì wà náà tí kí ni tí ó lẹ́tọ̀ sí lọ́la alábi sọ̀rọ̀ lọ́la sọ̀rọ̀ àti ọ̀gá àà kó tó dá gbogbo kọ́lọ̀ tó dá gbogbo aló ti mọ ọmọ àlìjánà yàtọ̀ sọ́mọ aná lẹ́nu ká sẹ́ni ah, kí láwọn máa tún sí lọ́ọ̀ sí káma bí dọjọ́ kú ni wọ́n ní à ẹ̀ẹ́mẹ́lú fọkúlù mùyẹ̀sẹ́rù lè máa kólé kalẹ̀ ẹ máa sí lọ́ọ̀ torí kọ́lọ̀ ó sì dẹ̀kun fún kálukú láti ṣe ń tọ́lọ̀ ń dà fún ẹnitọ́lọ̀ ń dá fún àlìjẹ́nà yóò ṣe ní rọrùn fún láti ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nà ẹnitọ́lọ̀ ń dá fún ná yóò ṣe ní rọrùn fún láti ṣiṣẹ́ ọmọ aná ọlọ́njẹ́ ajẹ́ ọ̀kan nínú ẹnitọ́lọ̀ ń dá eléyìí túmọ̀ sí pé nígbà tó lọ́wọ́ bá wa tó ṣe jihad tó ṣe lófin fún àwọn olùgbàgbọ́ òdodo tó ṣe jihad lófin fún àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ bá ṣàfihàn pé hikima wà ń bẹ̀ ò ní kó nǹkan fi dá ẹrú òun wò ẹ pé nísìnyìí àdáwò ń bẹ lára jihad dòní yìí dòní táwa ti kọ́lẹ̀ tá a ṣe jihad mu kò sí ń tọ́pọ̀ arẹ́fà ìmọ̀ ń bẹ ibi tá a sì lè ṣe jihad sí ọ̀pọ̀ lónìí ju tàná lọ ọ̀pọ̀ láyé tiwa yìí ju táyé àwọn anábì gan sallallahu alaihi wasallam ẹ wá dúró bílẹ̀ ti ṣe fẹ́ jú lónìí gbogbo a sì rí pé àwọn ẹni tọ́ so gbogbo ibi Islam ní ká ṣe jihad sí ọ̀pọ̀ ṣùgbọ́n nìkan kan àrò lórí kan tó ní ẹ̀sùn ìdínú tó ẹ̀rí pé síbẹ̀síbẹ̀ tó máa dárúkọ jihad lónìí mùsùlùmí mi gan ti tọ́ ara ikú mà ní ẹ dákun ẹ má sọ̀rọ̀ kú ìgbò subhanallah káti wá pọ̀ islam ọlọ́wọ́n bá fi dáhùn ẹrú wò ni talẹ́ni tí wọ́n tẹ̀lé tòun tí ó ṣe ṣe kéèyàn òkú lọ kéèṣe gbogbo èèyàn ní ọ̀fẹ́ lọ. a sì fi mọ̀ pé ọlọ́wọ́n ọba nípa tó ti ṣẹlẹ̀ àti tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ àti tí ò tí ì ṣẹlẹ̀ pé tí ọba ṣẹlẹ̀ ni ó rì tó ṣe jihadi lófin ọmọ ìhàwó lákọ̀ọ́sì ọmọ láṣẹ mu torí jihadi pé ẹtù àbọ̀tà ẹtù gbogbo ebi àti yú ẹ fílẹ̀ fẹ́ lómi ń gbàtọ̀ lálẹ́ ti jihadi kọ wọn ni kálukọ ọmọ fún kọlẹ jihadi ń bẹ à ẹlòmíì ò débẹ̀ gan yọ gbàgbé ara rẹ̀ kí ló rúkọ ayé bàbá pé ẹ eh, mà bí ẹ eh, bí làmídì wọn sì sọ mí bí lókun bí làmídì lí lọ́sàbẹ̀rẹ̀ lúlí gbẹ́ lúlí <laughs> aha bẹ́ẹ̀ ló ń bá tiẹ̀ gbéra lẹ́gbẹ̀rún bá dé mọ́ṣáláṣí kí ló dé wọ́n lè fọkọ lẹ́fún jẹ́ jí ìyàwó mi jí à ẹ̀rú sì lẹ ọ́dà ọlọ́ọ̀kọ́ kọ́lẹ́ àti kí ló ń pọ̀ bá ti para rẹ̀ mọ́ra rẹ̀ ló tàbí ọkọ̀ mọ́lẹ̀ lọ́nà <laughs> bá a máa sọ bá rẹ̀ èmi náà pè ní ìfowópamọ́lẹ̀ ìbẹ̀rù táwọn ọmọ yìí sáwọn ẹ̀ńtẹ́ wá kú lójú ogun jihad ẹ̀wọ̀n ọ̀lọ́mọláyé àwọn ò níyàwó àbẹ́ ẹ̀gbọ́n tẹ́nìkan sọ ni nínú àwọn obìnrin àwọn sàhábìyà wọ́n ń darí ogun Uhud wọ́n sọ pé wọ́n ti ń gbọ́rọ̀ yìí iye èèyàn tí àwọn kèfèrí ṣekú pa lónìí pọ̀ nínú àwọn mùsùlùmí wọ́n pa èèyàn àádọ́rin seventy so kálukú kálukú tí wọ́n ń tò sétí ìlú kọ́mọ̀jẹ̀ pé ilé lẹ́jọ́ kò sí tí ròyìn ó ti wá báyìí so wọ́n tò sétí ìlú wọ́n tẹ́wọ́ gba àwọn tí wọn ò kú tọ́ tó bá ti wọ́n kọjá. obìnrin yẹn máa béèrè ọkọ òun kọ́ ọlọ́kọ rẹ̀ ti kú bàbá òun kọ́ bàbá rẹ̀ náà kú ọmọ òun kọ́ ọmọ rẹ̀ náà kú subhanallah wọn ni anabi wọn anabi láàyè ó téèyàn bá ti ronú kan kó ànábì sallallahu alaihi wasallam ẹríkà àdánwò àjàmà kankan torí àdánwò tó tóbi jù tó ṣe wá ó náà kó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó bá ti ronú kan pé ànábì gan kú ṣé bàbá rẹ tó wá kú lọ́wọ́ àti torí rẹ para rẹ wọn àti èsì pọ̀ gbádùn ànábì gan kú sọmọ rẹ tó wá kú lọ́wọ́ àti torí rẹ lọ́kú sẹ́nu tirẹ́là wọn àti èsì pọ̀ rẹ dàrú torí pé àdánwò eléyìí ga olùmúni gbàgbé àdáwò gbogbo torí ẹ ló ṣe jẹ́ pé a gbàgbé tí nǹkan kan ti ṣe wá bá a lọ́kàn ti ànábì wa Muhammad sallallahu alaihi pé láàrin eléyìí àti kó ànábì èwo ló dunni jù mọta ànábì sì kú àṣẹ sùúrù àfọwọ́wọ́nu tí èyí tó mí ni wàá ní ṣe sùúrù lè mọta ẹnìkan ṣe burúkú torí àwọn àwọn abánidárò wọ́n máa dá padà wò nígbà mi wọ́n máa dá padà wò nígbà mi tóró eléyìí lè ṣèyàn kádákẹ́ irú eléyìí ìyẹn rí pé a máa ké a máa sunkún torí ẹ̀ ọlọ́wọ́ ọmọ gbogbo nǹkan ọmọ gbogbo nǹkan síwájú kí nǹkan tó ṣẹlẹ̀ àtìgbà tí bá ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ ọlọ́ọ̀bá ilá ilaha illa hu kọba sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan wala rabba siwa kò sólúwa míì tó yàtọ̀ sí Allah wala radda lima qaddara kò sí ẹni tó lè tó lè mú kí n tọ́lọ̀ ń kádàrà pé yọ ṣẹlẹ̀ ọmọ ṣẹlẹ̀ kò sẹ́ni náà torí ẹ eléyìí jẹ gbàdáwò ṣe máa ṣẹlẹ̀ jama nínú àdáwò ẹlòmíì ní ó ti gbìyànjú títí títí títí ó kẹ́kọ̀ọ́ rẹ̀ títí títí títí ó sì dá gbogbo àwọn àdánwò yìí dáadáa dáadáa ṣùgbọ́n nígbà tí wọ́n máa kìwé wọ́n sá lọ fẹ́ẹ̀lì náà àdánwò ni tọ́ wọ́n lọ fẹ́ẹ̀lì wọ́n lọ rí wọ́n lọ fẹjọ́ sun àwọn ìgbìmọ̀ tí wọ́n gbá wuyewuye àwọn akẹ́kọ̀ọ́ ó ní iṣẹ́ báyìí báyìí wọ́n pàṣẹ wọ́n sì fẹ́ẹ̀lì wọ́n sì yan àwọn tí ó ṣèwádìí òfin sì ni pé tó bá ṣèwádìí tó bá pé wọ́n sì ìwé rẹ̀ mark ọgbà mark rẹ̀ àmọ́ tó bá rí pé ìwọ ìlọba ṣàṣìṣe òfin ni pé ẹ̀kọ́ yẹn o ọ kárí ova rẹ̀ náà ìgbà mi ò lè ti pass kọ́yọ́ kí bọ́yá c lọ́gbà wọ́n á rò pé a lọ́yẹ kọ́ gbà tẹ́ máa lọ wádìí tẹ́ pé máàkì tó gbà náà wọ́n fún kọ́ náà wọ́n tún fún sára lápèjúwe. so dípò síyàn àfà ọgbà f f nine bẹ́ẹ̀ lòfin léèwé kéṣeré torí pé àwọn ẹrú ọlọ́ọ̀kan lọ fẹ́ kó sí wàhálà orúkọ léèwé lọ fẹ́ fi fẹ́ o pé iléèwé àwọn alábòsí ni wọ́n wà ń bẹ̀ o ntí yẹn bá gbà pọ̀ wọ́n máa fún yàn o ẹ̀hẹ́n ó jẹ́ kí nǹkan tí wọ́n sọkọ́ padà rí pé ọ̀rọ̀ rí o ṣe déédéé sí tó gbọ́n yóò di f ọkàrí rẹ̀ ova tọ́ àdáwò ni wàlá ò lè kọ́ dáadáa àmọ́ tí ó yẹ kó gbogbo ìgbìmọ̀ tó wò àwọn ní ìsalábòsì gbogbo wọn sì rí kó fẹ́ẹ̀lì náà ẹ̀yin èèyàn yóò ríran ni a rí àdáwò ni àbẹ̀ni tó kàkàkàkàkà tó débi tí ó ti fèsì kò bá rí nǹkan kan kọ́ mọ́ kò bá rí nǹkan kan kọ́ mọ́ wọn wá lórogún yóò ń lọ sí ọ̀ndẹ́lẹ́wé sí ọ̀ndẹ́lẹ́wé báwo àdáwò ni. ọlọ́run ọba ló mú àdánwò yẹn wá bọ̀ ẹlòmíì tí ọmọ wò pé ní tí béèrè ni ọ̀tọ̀ sí ni gbogbo méjèèjì ló sì mà èyí tí wọ́n béèrè ni ọmọ kọ yóò hún rí mani tí ọmọ kọ tó tún mọ ya diagram ẹ àwọn eléyìí kí ni <laughs> di pé gbà tí ṣéèṣe kọ́dọ̀ yóò ti jáde nínú hall nígbà míì yóò wá wò pé ah kí ni wọ́n béèrè kí ni mò ń kọ gẹ́lẹ́ rí kò sì ṣe ti parí náà àdáwò ni ilé ayé àdáwò làwà jẹ́mà gba first class jáde tí gbogbo olùkọ́ ń sọ no a ọ sílẹ̀ ń bì ó dolùkọ́ ń bì á ṣe kìnnìún tiẹ̀ náà ti ń dùn ń ti làwọn náà bá gbéwé rẹ̀ ríẹ́ ríẹ́ ríẹ́ ríẹ́ ọkọjá ìjókòó alákọ̀ọ́kọ́ ó dé ìjókòó ẹlẹ́ẹ̀kejì lẹ́nu kan bá ń ta alágbà á lè gbá ọmọ yẹn á lè gbá ọmọ yẹn ọmọ yẹn ọ̀lẹ́kọ̀ọ́ rárá ni gbogbo ẹ bá ní ọlẹ́kọ̀ọ́ gidi àní kò lẹ́kọ̀ọ́ rárá so ó sì ti jẹ́ ọ̀gá ọ̀gá tó ṣe pé wọn ò ní kékeré ló dé tí òfin lẹ́kọ̀ọ́ rárá torí pé tí a bá tún ti gbóyè débìkan láwọn sùkúlù kì í ṣe gbogbo èèyàn ló ṣe bi léèrè ẹlòmí ọkọ sọrọ ni wọn ò ní ní kó prove ẹ ah, nígbà tí ti sọ pé kò rárá so a lè gbarú ẹ àdáwò ni àdáwò ni yọwọ ajẹ pé ó ti ríṣẹ́ tó dájú àdáwò òjò rí yọwọ ilé ayé rẹ kọ á ní yọwọ ajẹ pé àdáṣe ni ó ṣe tí ó fi kú á pé ah, èmi náà kù kí n ni. àwọn agbọ́dọ̀ bọ́ kàjẹ́ o agbọ́dọ̀ bọ́ torí pé àwa ti wá àwa kọ́ ń ṣe ọlọ́run ló ti kọ́ nítorí wọn kọ pé yóò ṣẹlẹ̀ àsìkò rẹ̀ ní òtí ìtò láàfin tí mà ẹni tó rí náà àkọọ́lẹ̀ tiẹ̀ ló ti gbẹ bí gbogbo ayé bá láwọn ò ní fún ọ tọ́lọ́run bá ló ń ṣe pàdé àwọn débẹ̀ àmọ́gbà tọ́lọ́run bá kọ́ pé ò ní nǹkan kan náà lọ́sàájẹ sábàbí bára rẹ̀ ń bẹ̀ torí rẹ̀ wà jàmáà agbọ́dọ̀ gbà fàfọlọ wípé kullan yusibana illa ma kataballahu lana nǹkan kò lè ṣe àwa àfihàn tọ́lọ́n bá kọ̀ pé yóò ṣe wa kọ́lọ́n jẹ́ kí dáadọ́ máa ṣe wa. ọlọ́ni ma kana lil mushrikina an ya'muru masajida Allahi shahidina ala anfusihim bil kufr ulaika habitat a'maluhum wa fin nari hum khalidun innama ya'muru masajida Allahi man amana billahi wal yawmil akhir. وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين ọlọ́run ni kò tọ́ sí àwọn ọ̀sẹ̀bọ̀ o àwọn ẹni tó ń ṣẹbọ sọ́lọ̀ àwọn ẹni tí ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ṣe gbé nǹkan méjì yàtọ̀ sọ́lọ̀ ni wọ́n ń sìn kò ká pé àwọn ni ọmọ wa sọ mọ́ṣáláṣí ọlọ́wọ́n bá jì kò ká pé àwọn ni ọmọ wa sí mọ́ṣáláṣí kọ̀tọ́ páwọn ni ọmọ lò sí mọ́sálásí kọ̀tọ́ kápá àwọn ọ̀sẹ̀ bọ àwọn náà láàmú àwọn abá mọ́sálásí nítorí pé àwọn ọ̀sẹ̀ bọ wọn yẹn àwọn kọ̀bá àjẹ́ mọ́sálásí mẹ́kà àbọ̀wọ̀ gẹ́gẹ́ bá pàtàkì nínú àwọn olùmọ̀ọ́sẹ̀ sọ àbí gbogbo mọ́sálásí gbogbo kọ̀tọ́ kápá àwọn àwọn náà ni ọmọ wa lò síbẹ̀ kọ̀tọ́ páwọn ni ọmọ ni ọmọ amú torí pé tẹ́ ẹ̀ máa ti ń lò sí mọ́ṣáláṣí ẹ̀ ń mú sọ jìnnà ẹ̀ jẹ́ ọ́ parí ẹ̀ pa láàyè torí tí bàbá ti wá tèmi ọ̀wá títọ́ náà wà àti pa mọ́ṣáláṣí láàyè mọ́ṣáláṣí ti kú nù kọ́lọ̀ mọ́jẹ mọ́ṣáláṣí ó kú torí rẹ̀ lọ́lọ́ sọ pé wọ́n mẹ́ni ọ̀gbọ̀n lẹ́mù mimman mana'a masajida Allahi an yudhkara fiha ismuhu wa fi kharabiha. أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ọlọ́run ni kò sẹ́ni tó ṣàbòsí bí ẹni tí máa dí àwọn èèyàn lọ́nà láti dí àwọn mọ́ṣáláṣí ọlọ́ láti lọ sin lọ́ọ̀ níbẹ̀ kò ní jẹ́ wọ mọ́ṣáláṣí. àwọn èèyàn ti pọ̀jù ní mọ́ṣáláṣí àfẹ́kọ́kọ́ pọ̀ tó bẹ́ẹ̀ mọ́ àà fìtìnà táwọn bá ti pọ̀ mọ́sálásí wọ́n ń lo mí lókulò wọ́n ń lo tọ́lẹ́tì lókulò àfẹ́ wọn náà à orí rẹ̀ dàrú orí rẹ̀ ó dàrú dànù ọlọ́ọ̀ni àwọn ẹnìkan ìsalábòsí bíi irú wọn ẹ sì máa rí láwọn àyè kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn bàbá fìtínà kan àwọn bàbá olórí ibú kan tí ò ní sàlùbáríkà yóò sọra rẹ̀ di ẹni tí ń wá ọ̀nà kí mọ́sálásí ó di ahoro ni yóò sọra rẹ̀ dẹni tí ń fẹ́ kí mọ́sálásí ó ó lè jẹ́ pé nǹkan kan ni wọ́n á ṣe inú mọ́ṣáláṣí yẹn táwọn ẹrú ọlọ́run fi ń pè bẹ̀ pé ọ̀rọ̀ ọlọ́run náà ń bá wọn sọ ìdánilẹ́kọ̀ọ́ wọn ń ṣe ń bẹ̀ tó mọ́ṣáláṣí yẹn ó ti wá sọjí ẹni tí e- tí e- wọn ń òun náà ti mọ̀ pé mọ́ṣáláṣí ń bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe ń bẹ̀ ọ́ ah, wọ́n ṣe dáná lẹ́kùn sí pọ̀ báyìí òun náà mọ̀ wá òun náà mọ̀ wá òun náà mọ̀ wá ẹnìkan wá pé inú ọkàn ni pé kí ni ń kí ni wa yóò bá a sí ọ̀nà pé kí yẹn òun tiẹ̀ fẹ́ rí yẹn bá ma tó bá ti yẹ lóyún mẹ́ta lẹ́yìn máa láti mú káwọn èèyàn má dé mọ́ṣáláṣí ọlọ́run ọba má tọ́wọ́ ń sẹ́nà láti sọ mọ́ṣáláṣí ọlọ́run dahoro ọlọ́láwọn náà o ẹni tí ń kọ̀ fáwọn èèyàn láti dé mọ́ṣáláṣí ọlọ́run tọ́fẹ́ sọ dahoro òun náà ní lè wọnú mọ́ṣáláṣí àfi pẹ̀lú bẹ̀rù tìbẹ̀rù tìbẹ̀rù ló náà máa wọnú mọ́ṣáláṣí ọlọ́ni òun dojú tì wọ́n láyé ń bì fi dunya khizyun òun dojú tì wọ́n láyé ń bì wa lahum fil adhabun adhim ìyá ńlá ó sì jẹ wọn tó bá di lọ́la al-qiyam ọba ńlá ó ní ìyá ńlá ọjẹ́ yẹn ó dájú pé kì í ṣe ìyà kékeré kí wọ́n lẹ́sẹ̀ tí wọ́n sẹ̀ wọ́n èyí táwọn èèyàn dé mọ́ṣáláṣí ni wọ́n ń gbìyànjú láti sọ mọ́ṣáláṣí dahoro ni ìdí ni kọ́tọ́kẹ́ máa ti mọ́ṣáláṣí o tó bá ti dàsìkò sọ́láàtì kọ́tọ́kẹ́ ti o ẹ sí mọ́ṣáláṣí lẹ̀ torí ká má wà bí àyà yẹn o ẹ jẹ́ káwọn èèyàn wá sí náà kò burúkú tí a bá ti parí sọ́láàtì afọgbọ̀n ìṣẹ́jú sílẹ̀ lẹ́yìn sọ́láàtì àfi wákàtí kan sílẹ̀ lẹ́yìn sọ́láàtì kò burúkú àti mọ́ṣáláṣí o torí àwọn ẹni tí ọkọ tí ọkọ irun mọ́ṣáláṣí láti jí o kò sí táwọn lè jí so àti nítorí ká lè bá a sọ ọ̀wọ́ mọ́ṣáláṣí tásìkò sọ́láàtì bá sì ti tó kó tó tó àti sí káwọn ẹrú ọlọ́run bó lè wá sí lọ. bákan náà àgbọ̀dọ̀ jẹ́ni tó ṣe pé mọ́ṣáláṣí ọ̀wọ́ àwọn àǹtítì láti júmọ̀ ó tún di júmọ̀ bí a ṣe máa ṣe ńlẹ̀ yorùbá yìí bí a ti pè mọ́sálásí ní mọ́sálásí júmọ́à yorùbá ó tì ní ni ó tún di jimá tó ń bọ̀ wọ́n rọra ṣe extension kan lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ibẹ̀ wọ́n máa tẹ́ni sí ibẹ̀ wọ́n tún máa ṣe sọ̀látù rátìbù ẹ̀sìn islam yìí ṣe bí ẹ̀sìn àwọn kan tó yẹ pé sunday sí sunday ni ojoojúmọ́ lọ́lọ́ ní ká sùn sọ̀làwátìl khams ṣé mọ́sálásí èèwọ̀ wá ní ká tẹnu rẹ̀ ó ti jọ dímọ̀ kọ́tọ́ o ẹ má di àwọn èèyàn lọ́nà láti sin lọ tẹ́lẹ̀ náà èèyàn mélòó ló ń sin lọ láwùjọ Yorùbá ó tún wá jẹ́ pé àwọn òṣìkà àwọn tún ti mọ́sálásí wọ́n sọ mọ́sálásí di ṣọ́ọ̀ṣì wọn ò tiẹ̀ ti ṣọ́ọ̀ṣì mọ́ láyè sí wọ́n sì ti rọ̀ lẹ́tà àárọ̀ ni ẹ̀yin wá ń ti mọ́sálásí tẹ́ bá ní ẹ tẹ́ bá sí lẹ́yìn gbogbo àwọn èèyàn máa dọ̀tí rẹ̀ kí wọ́n á ní sí àwọn ẹni tí wọ́n gbà pé kí wọ́n máa gbà àwọn kẹfẹ́ máa gbowó oṣù láì ṣiṣẹ́ àwọn fẹ́ máa gbowó oṣù láì ṣiṣẹ́ kí ni sẹ́ tí wọ́n. kò burú pé lọ́jọ́ júmọ̀ alẹ́ ní tó sáfù mẹ́wàá lọ́jọ́ lásán sáfù méjì náà ní sáfù kan náà ní kò burú wípé ká sún àyè ìmáàmù sẹ́yìn lọ́nà tó ṣe pé lẹ́kùn ẹ̀yìn ní so a sì máa tó sáfù wa báwọn gbogbo microphone kankan á gbé lọ sẹ́yìn báwọn ẹni tó bá ti wọlé kọ́ wọlé báwọn ìmáàmù náà sì wọlé báwọn á parí sọ̀láàtọ̀ àbúrò ọmọ tí mọ́sálásí kí láfẹ́ máa ti sí ẹrú lẹ́kú pamọ́ bẹ́ẹ̀ ilé yín ni àbílẹ̀ bàbá yín wa anna al-masajida lillah mọ́sálásí tọ́lọ́ ni kí lẹ́yìn tí mọ́sálásí sí ìdí nù tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn lèmáàmù tó bá ti yàn lèmáàmù jùmọ̀ kò ní í ṣe sọ̀láàtù yòókù mọ́sálásí njẹ wọn bàtó sí mọ́sálásí ni ó tún lọ wọn ṣe bẹ́ẹ̀ títí ó fi dé kútọ̀nù bẹ́ẹ̀ náà kútọ̀nù wọn ti mọ́sálásí ni àyè kan wọ́n wẹ́rẹ́ kan kàn rárá sí nígbà kútọ̀ ẹ máa rá tìbí mbà tó bá ti wá àdìjọ jimá gbà náà wọn á sí mọ́sálásí ńlá eléyìí ò sí nọ́ọ̀nà alhamdulillah ẹ̀rí káwọn haúsá àwọn gbẹ́sìn yìí níwọ̀n bá díẹ̀ ju àwọn yorùbá yìí lọ gbogbo mọ́sálásí sísí lẹ́ náà ní gbogbo ìgbà yàtọ̀ sí ìjọ àtìní onídàmọ̀ yàtọ̀ sí ìjọ alhamis ó tí ó ti mọ mọ́ṣáláṣí ń kún tó láwọn fẹ́ wà lìjánà rọrùn tọmọ yóò bá kọ àwọn ìlọ mọ́ṣáláṣí ìlọ mọ́ṣáláṣí àṣùbà nìkan ẹni tí máa máa sin lọ́n àṣùbà nìkan nílẹ̀ Yorùbá yìí wọ́n ní kí ló dé àdìgbò mọ́ṣáláṣí ń kún díẹ̀ lásìkò àṣùbà wọ́n lọ fẹ́ musa ni <laughs> wọ́n fẹ́ musa tòní kọ́tò torí ẹ bá ṣe sọláàtì dọ́ọ̀r ẹnìkan ò ní wá sọláàtì làásì ẹnìkan ò ní yọjú ó tún di ẹni tó tún sí lọ́wọ́ di magrib magrib sí ìṣá máàsì tó kọ mọ́sálásí magrib wọ́n tún máa ti aago àsìkò tí ì tóni ọ̀dà ẹ̀dá ṣe lìṣáì ká máa lọ lè lìṣáì èwo ní lìṣáì so torí ẹ dàpọ̀ ẹja kọjú mẹ́sìn tiwa náà àwọn náà fẹ́ wọ àlùjánnà fà àbá fẹ́ wọ̀ kí ló dé táwọn míì kọjú mẹ́sìn dáadáa táwọn à ń fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mu ẹ gbọ́dọ̀ dí àwọn èèyàn lọ́nà láti wá mọ́ṣáláṣí àkànní ìgbà kan sọ mọ́ṣáláṣí dò tẹ́lẹ̀ pé ẹ dákun ẹ yọ̀ǹda fún mi máa sọ mọ́ṣáláṣí kọ́sáyì lọ háyà lé ẹ dákun ẹ àwọn orin àjò làwọn ẹ àwọn afẹ́ sọ mọ́ṣáláṣí à à dáyìí mà níbi tí nàìjíríà dé lónìí à dáyìí mà eléyìí ò sínú pọ́ǹsẹ́là ò à dáyìí mà tó ra aláwọn ọmọ tí ń kéwú lọ́dọ̀ wa táwọn sọ mọ́ṣáláṣí tó àwọn eléyìí ní ìsìtá àdámà àwọn àgbà àwọn láì kún sùn mọ́sálásí ilẹ̀ wa mọ́ abába pé wọ́n ti górí àwọn ọmọ ọlọ́mọ lọ. mo rò pé yé eyín ẹ̀yà ẹlẹ́yìn ò sínú pé ṣe bọ́lá ni ẹ̀mẹ́dì àwọn èèyàn lọ́nà ọ̀pọ̀ àwọn mọ́sálásí àsìkò sọ láti ni wọ́n wà lálẹ́ ọ̀ mo rò pé yé ẹ̀hẹ́ torí ní ìsìn gbọ́n bá ẹgbẹ́ bá kó fún àwọn ọmọ lọ. àkọsáyé ẹ lọ gbòtẹ́ẹ̀lì ẹ àwọn olówó òtẹ́ẹ̀lì kò burú ẹ lọ sùn jà eléyìí kò sí wàhálà ń bẹ́ẹ̀ kò sínú pé nǹkan fáwọn èèyàn láti wọ mọ́ṣáláṣí ọlọ́run torí pé nísìnyí ó rí àbá àánú ó ṣòro ṣe mọ́ṣáláṣí sì ṣe ilé àlejò tó gbogbo orú eléyìí á mójútó torí ẹ tí o bá sí pé àwọn mùsùlùmí ṣe ẹ̀rẹ̀tìkáf tó yẹ pé mọ́ṣáláṣí wọn máa lò sí so ká sọ mọ́ṣáláṣí tó tẹ́ẹ̀lì kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ gbàgbàkúgbà láàyè nínú mọ́ṣáláṣí lórúkọ pé ẹ afẹ́ kí mọ́ṣáláṣí kọ́ sọjí afẹ́ kí wọ́n máa lò síbẹ̀ wọ́n á jẹ́ kó àgbà àwọn èèyàn kan láàyè wọ́n máa tàṣọ kan lẹ̀ ní gbogbo àyàn àyàn báwọn ṣe wọ̀ fífà kí ni jẹ́ báyẹn. a lè wọn dànù ni o a lè wọn dànù rubbish nonsense kò sáàyè fún mọ́ṣáláṣí torí wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahada kò sáàyè kò sí àyè fúnra nínú mọ́ṣáláṣí àwọn tí ń sìn síbẹ̀ kàn lọ ronú wọn ẹ̀ ń tanra yín jẹ ni o ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ̀ ń sìn sí ẹ ti gbó ẹ ti gbó ẹ máa ronú o ìgbà tí ẹ ọ máa ronú eléyìí jù gbà náà lè ra gbálí lè ra gbálí wọn á kó tẹ̀sùn bá lọ wọn á ṣe àwọn ṣe zikiri Amadu Tijani mú wá fáwọn níbo lẹ́wọ́ fi kó wá jẹ́ pé gbogbo àjọyọ̀ tá a bá ti ní mọ́ṣáláṣí náà láàfin sí get together wọ́n máa pín amọ́là wọ́n máa pín sàǹbò nínú mọ́ṣáláṣí pé kí ni kọ́lá níbo mi wọ́n ti kó gbogbo ẹni kúrò nínú mọ́ṣáláṣí wọ́n tú àga síbẹ̀ ẹ̀ sì fi bọ́yá a ah, ah, reception center kò sáàyè gbogbo orí eléyìí o eléyìí ò sínú gbẹ́ sọ mọ́ṣáláṣí jí o ẹ̀ ń fẹ́ sọ mọ́ṣáláṣí di ilé ìranù nìyẹn o kò sáàyè rẹ̀ àbílẹ̀ ìta máa ṣe ń bò mí jẹ́ kó ọkọ̀ mọ́ṣáláṣí ajá alẹ̀ ajá tarin ajá tòkè ajá tòkè ó ti di event center gbogbo àjọyọ̀ gbogbo ṣíṣe òkè yẹn wọ́n ti máa ṣe kódà wọ́n tún kó lù wọ́ bẹ̀ wọ́n tún máa jónu mọ́ṣáláṣí wọ́n máa áá ah, ah, lé eléyìí ò sínú pẹ́ǹsọ mọ́ṣáláṣí jẹ́ ẹ̀ ń pa mọ́ṣáláṣí nù wọ́n lówó làwọn ń gbà àwọn fi ń tọ́jú mọ́ṣáláṣí nù owó ràn owó ràn ọlọ́ni kọ̀tọ́ sáwọn ọ̀sẹ̀ bọ́ ọ kọjá pé àwọn ni wọ́n wá máa sọ pé àwọn làwọn ń ta mọ́sálásí ọlọ́wọ́n bá jí àwọn làwọn ń sọ jí shahidina ala anfusihim bil kufr ní ìgbà tó jẹ́ pé àwọn gan-an lára wọ́n ń jẹ́rìí lórí ara wọn pé kèfèrí làwọn ṣé ńgbà tí wọ́n gbà pé kèfèrí ni ọ ìgbà náà lọ́wọ́ aṣọ mọ́sálásí tọ́lọ́wọ́n bá jí ṣé mọ́sálásí tọ́lọ́wọ́n máa ṣe lè kèfèrí ni bí ní sàn ṣe sọláàtì àwọn kẹfìrí náà kọrọ wọn ní mọ́ṣáláṣí ni ike nítorí pé àwọn nǹkan ṣe yẹn ó dùn máa wọn àwọn sì rí pọ́ dáa ọ̀dà ọ̀dà ọgbà ìsìláàmù ni ó lọ́wọ́ lè gba ìsìláàmù kí ni wọ́n ó ní nasrani ìwọ ń yahudi ìwọ ń kọ́ mushrik ìwọ ń kọ́ majusi. la ilaha illallah sẹ́wọ̀n báwọn náà ń jẹ́rìí lórí ara wọn báwọn ń kọ́ kò fáàrù làwọn ngbàtà abilé rẹ kékeré ẹsẹ tiẹ ó ní nasarani lò ìwọ ńkọ́ ó ní yahudi lò ìwọ ńkọ́ ó lábàgìbọ pẹ̀lú ìwọ ńkọ́ ó ní nàlà wánsì ìwọ ńkọ́ ológun ìwọ ńkọ́ ọlọ́ya ìwọ ńkọ́ eléṣù. ṣé ń gbà tẹ́ ń jẹ́rìí lórí ara yín pọ́ kẹfẹ́rí lẹ́yìn sígbà náà lẹ́wàá sọ mọ́ṣáláṣí ọlọ́run ọba jí. bíní ṣe òkú kan kú ẹ máa gbọ́ àwọn rọ́bìṣ láwùjọ gbàtó kù ẹnìkan wá pé gbogbo ẹni tí ń bẹ́ ń bì gbogbo ẹni tí ń ń bì kẹ́nìkan lọ gbogbo apáta lẹ́rù ọlọ́run kíkálukó tó ń sáfù ìbá jẹ́ mùsùlùmí ìbá wọn jẹ́ mùsùlùmí ẹgbẹ́ sọkúsọ káfíìrì náà ṣe sọ láti sókùlá ẹgbẹ́ olólùfẹ́ òkú ẹgbẹ́ olólùfẹ́ òkú bóòlù ó ti jẹ́ káwọn náà ṣe ṣàhìdí náà rẹ̀ sọláàtì rẹ̀ wá kẹfẹ́rí ọ̀hásẹ̀ tí ó wúlò lọ́dọ̀ lọ irú rẹ̀ sì wọ́pọ̀ láwùjọ yorùbá ìbàjẹ́ tàjẹ́ wọ́n lè gbogbo yẹ ètò àti káfíńdì àti mọ́mìnà sàmùsí la ilaha illallah <laughs> subhanallah torí ẹ̀ ọlọ́run bá ní irú àti wọ́n ń jẹ́rìí lórí ara wọn pé kẹfẹ́rí làwọn bóyá ó sì á pa àwọn oníṣọ́mọ́síláṣí ọlọ́run ọba jí ulaika habitat a'maluhum ẹ̀rí àwọn kèfèrí àwọn ọ̀sẹ̀bọ àwọn làwọn ẹni tó ṣe pé gbogbo iṣẹ́ wọn ti bàjẹ́ gbogbo iṣẹ́ wọn ti bàjẹ́ látàrí ẹbọ tí wọ́n ń ṣe gbogbo iṣẹ́ wọn ti bàjẹ́ látàrí àìgbàgbọ́ wọn àjẹpé káfíìrì ńkọ kò níṣẹ́ kankan kò níṣẹ́ kankan tó gbé lórí òṣùwọ̀n tó bá dijọ́ gbé ní alùkìyàm wọ́n á ní wọ́n ṣèṣirò ń jọ́ gbé ní alùkìyàm ṣé gbogbo yẹn wọ́n ṣèṣirò fún mi

so bí wọ́n ṣe a wọn ànújọ́ gbẹ̀ndẹ̀ alkiyam lọ́ngbọ́ yẹn gbogbo àwọn dáadáa tó ń ṣe ọjọ́ lódodo ọjọ́ ẹni tó dáa èyí èyí gbogbo ẹ̀wà tó da ni àmọ́ tí ń gbẹ̀san rẹ̀ láyé ó lè fún sọ pé ìyá títí ìyá yẹn ó dẹ̀ lódodo ìyá dèbò ó dẹ̀ ó ti láyé kò sí nǹkan kan jọ alkiyam táwọn èèyàn kálukú wọn kó tiẹ̀ wọn kó dànù tipa wọn kó nu pọnpọn ajé ìgboro wọn bá wọn kẹrù wọn wá débẹ̀ ọwọ́ adi yáwó kò sí nǹkan kan tó rí kó wálé sọ́dọ̀ abẹ́ ó bùsẹ̀kù ní dọ́tẹ́kùn òwúlò tó ń torí de eléyìí àwọn ẹni tí ó rí èrè okoko náà làwọn múmìnì ẹni tó ní dáadáa tó láì dáa tí dáadáa rẹ bá ti tẹ̀ wọn dáadáa rẹ lọ níbo ní lọ àlìjánnà dáadáa ta ìdá rẹ dọ́gba séèyàn dáadáa wánu dáadáa rí àtà ìdá rẹ dọ́gba sẹ́yìn dáadáa lọ èèyàn bú burúkú gbogbo ẹni tí dáadáa àtà ìdá rẹ bá dọ́gba èèyàn bú burúkú ni torí pé ńgbà tí dáadáa àtà ìdá bá dọ́gba ó túmọ̀ sí wípé dáadáa rẹ kéré sí àìdá rẹ torí gbogbo dáadáa kan tó bá ṣe ládàá mẹ́wàá lọ́lọ́run fún ọ àìdá kan tó bá sì ṣe ládàá ẹyọkan ni ó túmọ̀ sí pé mẹ́wàá rẹ pẹ̀lú ẹyọkan rẹ èèyàn bú pátápátá ni ọ. àwọn tí dáadáa àtà ìdá wọn bá kò kò sí àlùjáná wọn ò sì ní tì sọ wọn síná àwọn ni ashabul a'raf àwọn tí wọn máa bẹ lórí ògiri tí ń bẹ láàrin àlùjáná àti iná táwa wu àwọn ọmọ náà pípọ̀ wọn lọ́dà kó mọ́jà abẹ pẹ̀lú àwọn eléyìí táwa wu àwọn ọmọ àlùjáná ọlọ́dà wọ́n wù pé yàn abú ni wà wọ́ lọ jẹ́ àwọ̀ àlùjáná yìí wọ́ lọ ní paríparí ọlọ́wọ́ padà kó wọn sí àlùjáná wọ́n ní sẹ́kẹ̀fẹ̀rí ti bàjẹ́ látàyè ń wa fi nnari hum khalidun inú náà ni wọ́n mọ abẹ láíláí tí wọ́n bá níta lọ́nà ń dáná fún kí láà dáhùn àwọn ẹni tí ìbá ti ṣe mùsùlùmí ni àwọn kèfèrí àwọn ni khalidina fiha àwọn ni wọ́n mọ abẹ ń bẹ láíláí so ṣe ṣe kí mùsùlùmí wa wọ náà tiẹ̀ náà mùsùlùmí mà ní ọmọlẹ́yìn ànábì mà ní dáadáa ó ṣe ṣe kọ́ wọ náà dáadáa tó ná pẹ́ńbẹ́ dáadáa látàrí bọ́ràn rẹ̀ ṣe pọ̀ tó ẹ̀yìn ọ̀rẹ́ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá yọ torí pé àìdá rẹ̀ ló gbé wọn náà ìsìláàmù rẹ̀ ní ọ̀padà yọkùnù náà tábà wá yọkùnù náà tó máa fi sá àlìjánà gbogbo ọmọ àlìjánà ọmọ rí níwájú rẹ̀ pé eléyìí ti kọ́kọ́ ṣe náà rí kò burú ebí àti wà àlìjánà <laughs> torí ẹ̀ ṣe ni mọ́gbà láti kú láì jẹ́ kó jẹ́ mùsùlùmí gbàgbọ́n sọ pé ayọ̀ alladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun wàlẹ́ ọ̀ ẹbọ díẹ̀ islam díẹ̀ ẹbọ díẹ̀ islam díẹ̀ káfìrì nù káfìrì nù torí pé bọ ìpàdé pẹ̀lú islam kí islam ọ̀sẹ̀ tẹ́bọ bá ti pàdé pẹ̀lú islam kí lọ́dà káfìrì nù ẹ jẹ́ ká mójútó torí pé láwùjọ tiwa nǹkan kan ti pọ̀ lápọ̀jù ẹbọ ẹbọ ẹbọ wọ́n mú kọ́pọ̀lọpọ̀ gan ọmọ lè bọ́ lọ́wọ́ rẹ̀ a sì fẹ́ wà ní jẹ́ńdà làwọn fi ń ṣe islam àfi ká gbìyànjú ibi tó kù sí ibi tó kù sí ibi tó kù sí kéèyàn bọ́ lọ́wọ́ rẹ̀ kéèyàn bọ́ lọ́wọ́ rẹ̀ kéèyàn bọ́ lọ́wọ́ rẹ̀ wàá wá pọkàpọ̀ sọ́dọ̀ ọlọ́run torí pé tẹ́lẹ̀ náà tó fi wà lábẹ́ ààbò lábẹ́ ìsọ̀tánísọ̀ allah ìgbà tó bá sì lọ ṣẹbọ mọ́ ó rà àwọn àmì ìwò tí ó pọ̀ táwọn fi máa sọ fún ọ pé olóòṣè bí wa mọ́ ó sì gbà pẹ̀lú ògbó ọlọ́run tó bá ti dúró tọ́ náà ọlọ́run bó tún sọ wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ọlọ́wọ́ bá ní àwọn ní ọmọ abẹ́gbére kése nínú náà iná ìparẹ́ o iná kì parẹ́ ìyẹn nípa àní pé àwọn millions of years táwọn àṣẹ ìsẹ́mọ̀ pété alkiyama kò sí pé á kú ma kò sí pé bàbá yìí ti dàgbà pọ̀ kò sì kú àtòkú má kú amọ̀nà ọ̀run láìláì nínú nípa àwọn ọmọ anáti ọmọ abẹ́ńbẹ́ náà láìláì kò sínú pé ọlọ́run àwọn pé ah lẹ́yìn millions of years tóun ti kó àwọn eléyìí sínú náà ẹ jẹ́ àwọn ọ̀rọ̀ wọn sí ká kò sí àlìjánà iná láìláìláìláìláì ah ara wọ ara wà láì adúpẹ́ tó lọ́n sí wa mùsùlùmí kọ́lọ́n ọba ọmọ ba ìsìláàmù wa jẹ́ mọ́ wa lọ́wọ́ ọlọ́ni ta wá lẹni tí ma sọ mọ́sálásí jí ọlọ́ni nàmáyà àmúrú mọ́sálásí lọ́wọ́ àtẹ́bárà rẹ̀ àtàní ma wá mọ́sálásí ẹjẹ́ àwòwò yìí dínú tó fi jẹ́ pé mọ́ṣáláṣí èkún láwùjọ tiwa ìdáhùn rẹ̀ ní lónìí tó bá ní kí ló dé tí mọ́ṣáláṣí èkún láwùjọ Yorùbá ìdáhùn rẹ̀ ẹ̀yìn ọ̀wá sọ pé ah, àwọn tọ́lọ̀ ń sọ yìí àfi ká gbìyànjú káwọn náà ní kí mọ́ṣáláṣí ò lè máa kún ọlọ́ọ̀ni àwọn mọ́ṣáláṣí gbogbo kò sẹ́nìkan tí máa tají kò sẹ́nìkan tí máa sọ́jí kò sẹ́ni tí máa lọ bẹ́ẹ̀ lọ sílọ̀ àyàfi man amana billah ẹnitọ́ba gbọ́ lọ́n gbọ́ láwùjọ tí wọ́n ẹnitọ́gbọ́ lọ́n gbọ́ tó nǹkan ogun wọn gbàgbọ́ wàláhì tọ́lá ogun gidigidi ni wọ́n gbàgbọ́ ó sì jẹ́ pé ẹlòmíì kọ̀kọ̀ láti fẹ̀mí ara rẹ̀ sògùn ẹ má sì tí ì sowó tó o bá gbọ́ lọ́n gbọ́ ò lè wá mọ́ṣáláṣí ló sì jẹ́ pé tó o bá lọ mọ́ṣáláṣí ẹni tí ì wá mọ́ṣáláṣí ọmọ fi ọ̀sẹ̀ yẹ̀yẹ́ ni torí pé ayé owó lòun wá yọọ ma sọ pé ẹ̀yin tẹ́ ẹni mọ wá mọ́sálásí àti sọ́jà yìí náà ti ń lọ èwo lọ́pọ̀ ló yí padà nù gbèsè ayé yìí ṣèkú sọ̀rọ̀ náà lẹ́bi níjù alọ́ kéésì kò lẹ́bi níjù alọ́ wọ́n wọ́n máa wò pé báàbá ti lówó tá à nípò kí láǹfààní kan lọ mọ́sálásí ẹni tó bá gbọ́ lọ́ngbọ́n ni wá mọ́sálásí wal yawmil akhir ẹni tó gbọ́jọ́ kan ìgbọ́ ni wá mọ́sálásí tọ́ra ọmọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn láwùjọ àwọn ọ̀gbà pé tá a bá kú wọn gbé wa dìde wọn ọ̀gbà pé tá a bá kú wọn gbé wa dìde torí ẹ gbọ́ tí yorùbá ọmọ sọ fún yín pé kí ni ẹ mọ́ ti àlìkè àmọ̀kẹ́ dẹ́rù bá tí lọ ti dé ni á. sòbí yorùbá ṣe máa ṣe ni torí wọn gbàjọ́ kẹ́yìn gbọ́ wà ọmọ sọlẹ̀ ẹni tí máa ń gbé sọlá ti dúró ní ọ̀wà mọ́ṣáláṣí èèyàn mélòó ní sẹ̀sọ̀ láti láwùjọ tiwa. tàlásọ dákọ̀ wọ́n lọ sọ̀là wọ́lẹ́kìn kadhaba wa tawalla ètò pọ̀jù láwùjọ àwọn èsè sọ̀láàtì wọn èsè sọ̀láàtì rọmọbọ́ọ̀nà jẹ́ ndí mùsùlùmí lọ́pọ̀ kọ́dà rọmọbọ́ọ̀nà tó dé ẹni tó ṣe islam tó pọ̀ jantirẹrẹ tí wọ́n sì bí ní mùsùlùmí. wọ́n gbé sọ̀láàtì tó kí lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe mọ́ṣáláṣí wàá tẹ zẹ́kẹ́ tí sì yọ zakat èèyàn mélòó ló yọ yọ wọ́n sọ fún ọ pé ẹ̀yọ zakat ìmáàmù ọkà wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-din hunafa'a wa yuqimu as-salata wa yu'tu az-zakata wa dhalika dinu al-qayyimah nígbà tó bá gbọ́ lẹ́nu ìmáàmù ọkà wọn bàjẹ́ wọn ò ní wá mẹ́sàlásì. wa lam yakhsha àwọn ẹni tí ìbẹ̀rù ẹnì kankan jọ lọ́ọ̀lọ́ àwọn ni máa wá láwùjọ yorùbá ayé mo rò pé ẹrí àwọn ẹgbẹ́ rẹ̀ ọlọ́ ayé náà ni mo ráyè mọ́sáfáyé mo ráyè mọ́sáfáyé ọ ẹ̀rù ẹ̀dá tàbí ó ìyẹn lé <laughs> títí yorùbá ń bá kánù ìdí tí wọn fi wá mọ́sálásí ọlọ́run tó àṣírí wọn fún wa èyí sọlọ́ làwọn máa bẹ̀rù èèyàn làwọn máa bẹ̀rù ẹni tó bá kọ́ lọ nìkan ni máa bẹ̀rù kí ló ní lọ mọ́sálásí sí ọlọ́ni fàáṣẹ́ ọ̀hún lẹ́ẹ̀kì. àwọn eléyìí ọdájú ayẹkùnú min al-muhtadin padà jọ́kan nínú àwọn tó mọ̀ nàná àwọn ẹni pa àwọn gbọ́ lọ́ngbọ́ wọ́n gbọ́jọ́ kan ìgbọ́ máa gbé dùn wọn máa yọ zakat wọ́n sì bẹ̀rù ẹnìkan jọ lọ́n lọ torí àwọn wá ọlọ́run láwọn mọ̀nà mọ̀nà láyé sì mọ̀nà lọ́la lọ náà lọ gbọ́ yẹn òkú gbogbo ọlọ́run gbọ́ tẹ́lẹ̀ náà ẹni tó wá mọ́sálásí tó yẹ pé ó ti kó ògùn jẹ láàárọ̀ yìí nǹkan ọmọ ọkọ lọ́hùn lè gbà á ẹ̀tẹ̀ ni wá ni kò lè pàtó láti lọ́ọ́ gbà á tọba tuntun bá yọ gbà ọ̀daràn kò gbọ́dọ̀ ó ní kí ló ń fẹ́ lọ sí mọ́sálásí gbàgbọ́ kò sí gbèsè kan tó fẹ́ san mọ́ ó lọ yẹ yọ zaka tẹ́lẹ̀ kí ló lé ogún ọdún ló ti yọ zaka sẹ́yìn kásìrò owó rẹ̀ yẹ tọ́jẹ́ ọdún ọyọ ọyọ láyé ń bì fi kún ọyọ ọjọ́ gbẹ̀ndà èlò ni zaka ogún ọdún ní ìdajì dúkìá ní ìdajì dúkìá sẹ́yìn kọ́ ọba forty ìní zakata yẹn tí ẹ bá sí twenty years tí ọba yọ kí ni ọ̀yọ́ ní twenty over forty ni ọ padà já sí kí ló burú ìdajì dúkìá dínkù nítorí tọ́lọ́ kí ló burú kòtò àdìjọ́ tí ò ní sówó tó jẹ bàbá ńlá yà kan náà ó ní à àwọn èèyàn ló ń sá fún ń bẹ̀rù èèyàn ọlọ́run à ọ̀gbọ́lọ́wọ́ ẹnì pé à tó ń bá jáde ní dídí àsìkò tẹ̀ ń kí aṣọ bá wọn àwọn ọlọ́mọlẹ̀ àwọn ọlọ́mọlẹ̀ onígbà <laughs> irúnmalẹ̀ irúnmalẹ̀ gbọ́dọ̀ gbà kó tó wá mọ́sálásí ó ní sọ̀láàtì lè ṣe àtẹ̀sí rí pé ń bá gbangba ọ̀hún ní pàdé pẹ̀lú àwọn ọlọ́mọlẹ̀ lásìkò tíyẹn bá sì ṣe bẹ́ẹ̀ tó bá takò irúnmalẹ̀ lórí tí irúnmalẹ̀ sọ olú ẹ̀ ní bá ń tọ́ da pàdé àwọn ọ̀bẹ̀rù ọlọ́run nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ̀ náà ń bẹ̀rù ìdínà tí wọ́n fi sin lọ ìdínà tí wọ́n fi wá mọ́ṣáláṣí tọ́ ilé ìjọba ṣe jẹ́ ẹ rí ẹlòmíì wọ́n ń sìn látọ̀jọ́ tó ti pẹ́ kọ́ wá mọ́ṣáláṣí kọ̀ wá ẹ mẹ́jọ yá ilẹ̀ nù àwọn nǹkan tí ń dà láàmú lọ́lọ́run ti sọ fún wa yìí wọ́n sọ pé ìdá òrìfà sábàbù bọ́tọ̀lẹ̀ làjẹb tábà tí mo ń tọ́fà kí ni ẹ fẹ́ máa ṣe ìyàlẹ́nu sí. wọ́n wá nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma وني من سمع النداء بالصلاة ثم لم يجب يأتي ويأتي المسجد ويصلي فلا صلاة له ومن عصى الله ورسوله وقد عصى الله ورسوله ابن عباس أني بقول دباك وتقول في صلاة تقول لا تدام تسكو لا تبقى مسلاسي لا تواسي صلاة تباسي صلاة إنه يا رابي الله نقبع حديثي ستوالد النبي صلى الله عليه وسلم به أني كان دباك وتقول صلاة tó sì kọ̀ láti wá láì jẹ́ pé ó nídìí kan tó lè mú má wà tó bá ṣe sọ láti wọn náà ò ní gbà á jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gan àṣedànù ni gbogbo ètò ń ṣe ń yàrá rẹ̀ àṣedànù ni tó bá yẹ pé mẹ́lì mẹ́wàá ló fi jìnnà sí mọ́ṣáláṣí tó gbọ́tàn pé sọ láti ní ọ̀wà náà ọ̀wà náà ni tẹ mọ́sálásí kí lẹ́fẹ́ máa rí nǹkan mọ́nu mọ́sálásí sí ike àwọ̀rù èrò báwò à ń tàgùn mu ni àwọn ò tàgùn mu ọlọ́ọ̀la ni kò wá sí ọwọ́ tá a bá ti pèpè yùn ẹni tó fẹ́ sórí ire ńkọ́ ń bọ̀ nù. wọ́n mọ̀ á rí nǹkan kan mọ́nú ilé ìjọsìn pé káwọn èèyàn ó lè wá ó dájú pé wọ́n lọ́jà kan tí wọ́n ń tà ń bẹ̀. tí ò bá jẹ́ pé ẹlọ́jà kan tẹ́ ń tà ń bẹ̀ abẹ́ ìdọ́gba gbowó lọ́wọ́ àwọn èèyàn tó bá ṣe pọ̀ sí lówó tẹ́ gbọ́ pọ̀ sí kí ni ìtumọ̀ kẹ́ máa tó sóògùn kẹ́ tó pé yẹn wá ọwọ́ àpọ̀ láti wá láì jẹ́ pé onídìí kan pàtàkì tó lè mú ọmọ wà bí àárẹ̀ àbí kákójú ní rọ̀ tó fi lè wá torí ṣẹ̀rí aṣọ pé tójú máa ń rọ̀ ẹni tí ń pèpè fún sọ láti gan tó bá pèpè tán lọ́sọ̀ fáwọn èèyàn pé sallu fi rihal oníkálukú kó ṣe sọ láti nílé rẹ̀ kò sí ìdíwọ́ kankan àmọ́ kọ láti wá sí mọ́sálásí wọn bá ṣe sọ láti inú rẹ̀ ọlọ́run nígbà sọ láti tí náà fìlà sọ eléyìí ó túmọ̀ sí pé àbùkátà láti wọ́n lọ sọ̀gùn kan oògùn nídìí ẹ̀sìn àbà á yorùbá wọ́n rí kíní kan wọ́n mọ́ṣáláṣí kan àṣírí wá tú sáwọn kan wọ́n á ní wọ́n rí nǹkan mọ́nu mọ́ṣáláṣí lèmọ́ mu á ní kí ló burú ẹbí bàbá ìmáàmù àgbà ló fáwọn ní táwọn rí wọn bẹ ànábì ló fún yín nù <laughs> a'udhu billahi ànábì ló fún yín nù pé káwọn ò lè máa pọ̀ ẹni tá a fọ oògùn fa wa ṣe bó oògùn náà ni ó lè lọ oògùn tá a fi fà wá náà ni ó lè lọ àṣẹ wa fi oògùn fàyàn wá mọ́ṣáláṣí àǹgbà tí èsì ilé ẹbọ ńgbà tí èsì ilé ẹbọ tí èsì ibi tá ti ní kọ wá dàda mẹ́wàá pé ń bẹ̀ afẹ́ kéèyàn pọ̀ torí ìdá mẹ́wàá ìdá mẹ́wàá ìdá mẹ́wàá ìdá mẹ́wàá lọ́nà thousand owó ti pọ̀ àwọn tó wá gbé àbá ń gbowó èèyàn mẹ́wàá lọ́wọ́ àwọn ìdá mẹ́wàá mélòó láwọn àgbà sẹ́yìn pé ó tún máa mọ yín lójú ní gbẹ̀yìn tí ẹ̀ ẹ jẹ́ ká rí pa ń lọ mọ́ṣáláṣí lọ sí sọ́lá wọn kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ fún monument wọn kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ ká lè máa sin náà nínú rẹ̀ oníkálukú wa ló sì bá wí láwọ̀ ọkùnrin láwọ̀ ọkùnrin gbogbo ìyàwó tẹ́ lọ́kọ tí ì lọ mọ́ṣáláṣí máa ké sí létí tatata ní gbogbo ìgbà kọ́ máa fi yé baba alágbájá yìí wọ́n pè tani pè mí ah, ah, mọ́ṣáláṣí wọ́n ti pè yín wọ́n dá kan ní bó wọ́n ti dá kan wọ́n ayé àlọ́ àwọn èèyàn ti mùsùlùmí ni. nígbà tẹ́sí ògùn wọn náà la pọ̀ ló ṣe sọ fọ́kọ rẹ̀ ó sì máa ké pé kò fowó ọbẹ̀ ẹlẹ̀ tó tó eléyìí lẹ́ẹ̀ jà sí ojoojúmọ́ ọ̀n bá káfíìrì gbélé kìí sin náà kìí ṣe sọ́láàtì ó sì ti ọlọ́run kẹjọ wọn náà rọrùn gbádùn bẹ́ẹ̀ ó kéré jù kò ní dúró lé so máa ti ń láàmú yìí náà bẹ́ẹ̀ ni tó bá ti ṣe torí islam ọgbà kóbìnrin ọbẹ lọ́dọ̀ ọkùnrin tí ì ṣe sọláàt ẹni tí ì bá ti ṣe sọláàt káfíìrì nìyẹn o islam ọgbà torí ẹ̀kọ́ lọ sọ ara rẹ yọ lọ kò ní ìdíkpé kọkọ lẹ tó bá ti lọ lọnu níjọ nǹkan tó bá ti parí ìdá rẹ tó ṣe ìdá lẹ́yìn tó fi ọ̀dọ̀ rẹ lẹ kí n kó sọ ẹyọ kẹ́ni kò ní pé méjì á fi fọkọ mi kí kálukú sinmi ẹsìn fún gbàyàwó ìyàwó níyàwó káfíìrì tí èsì náà kọtọ kí káfìrí kọjá pé òun ló níyàwó tọjá mùsùlùmá torí ọ̀dọ̀ àjọmọ ibi tá a dùn sí ni lónìí ẹ jẹ́ ká tọ́jú àwọn mọ́ṣáláṣí wa ẹ jẹ́ ká lọ máa sin lọ́wọ́ ọba níbẹ̀ mọ́ṣáláṣí ọ̀pọ̀ díẹ̀ náà láwùjọ wa ṣùgbọ́n ẹni tí ń sin lọ́wọ́ tó nǹkan kán wọ́n yìí lọ mọ́ṣáláṣí kò sì yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ á gbìyànjú ká má gbẹ̀yìn níbi à ń sin náà ọlọ́run bá kó ṣe dáadáa fún wa láyé kó ṣe dáadáa fún wa lọ́la kìyàm kọ́nà wa lọ́wọ́ láti máa ṣe dáadáa.